أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi Ike sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí a bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run àwẹ̀ ìjírá 1439 eléyìí tó di mẹ́ta lónìí sátidé 19 May 2018 ó jẹ́ Ramadan 3 ìjẹ́ra 1439 àwa tí a bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan náà àwa náà ní kọ́lọ̀ ń jẹ́ ká parí gbogbo àwọn ìjọsìn tá a ṣe tá a fi rójú rí Ọlọ́run tá a fi di ọmọ àlùjànnà kọ́lọ̀ ń kó ṣe nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa Láílátùl Kọ́dìrì òru adìyí òru pàtàkì tọ́lọ̀ ní kairon min alfi shaha kọ́lọ̀ ń kó jẹ́ káṣe kò ń jẹ́ òru láìlátul kọ́dìr gbogbo àwọn iṣẹ́ olóore míì náà tó tó wà nínú Ramadan kọ́lọ̀ ń kó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin nìkan lélẹ́yìí nínú skúl ayétòrò primary school a rí pé tí a bá wò ń tán ní ká fi sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú obìnrin nìkan wọ́n fẹ́ ká wo àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ààwẹ̀ obìnrin tọ́já sí pé ó ń ṣe nǹkan oṣù wàkàdálíkà alhamil obìnrin tọ́já sí pé lóyún kí làwọn ìdájọ́ ẹ̀sìn lórí àwẹ̀ rẹ̀ bákan náà alimorubiha obìnrin tó jásí wípé ó ń tọ ọmọ lọ́wọ́ nursing mother irú obìnrin yìí náà látara wípé ọmọ ó máa mu àwọn wàrà kan láti gbá àyà rẹ̀ fẹ́rù obìnrin yìí náà só lè gbà àwẹ̀ àbí ò lè gbà àwẹ̀ tó bá àwẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ tí ó wọ́n tún wá ní ká mọ́ àwọn àdájọ́ míì tàtà alákù bilmara tó tún ní í ṣe pẹ̀lú ààrẹ obìnrin lẹ́yìn mẹ́ta tí mo ti kọ́ sọ yìí mo tó wá kọ àwọn àdájọ́ míì tó ń lọ bí mẹ́ta sí márùn-ún tó tún ní ṣe pẹ̀lú àwàfà <clears throat> ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin ẹ máa ń dáná púpọ̀ nínú ààwẹ̀ obìnrin ó dáná sàárì yóò tún dáná sínú iná sàárì kò sí pọ́blẹ́mù bí eléyìn ó lè tẹ́sì ọbẹ̀ ó lè tẹ́sì ìrẹsì ṣùgbọ́n náà ti ìtọ́rù òun náà ń gbáwẹ̀ sóbìnrin lè tọ́ oúnjẹ wò ìdájọ́ tọ́rọ̀ mọ́ títọ́ oúnjẹ wò fúnbìnrin nígbà tó bá ń dáná àgbéyẹ̀wò bákan náà nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ obìnrin ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin mùsùlùmí láti já sí wípé kò sí ní tó burú níbi kó létí ìró ṣùgbọ́n tí ṣẹ̀rí àfẹ́ fún ni wípé gbogbo ohun tó bá jọmọ́ sọ rẹ̀ kó bò ó láti rínú àwọn àfá àtọ́lóbìnrin tí ọba ti bojú ẹ̀ kọmọ̀wùlẹ̀ tọ̀ tí ìró rárá obìnrin tí ọba ti lò nìkọ́ torí ká létí ìró oje ni ọ̀ṣọ́ ni wọn ò sì fẹ́ kéèyàn ọmọ rí ọ̀ṣọ́ obìnrin àfọkọ rẹ̀ àtàwọn tó lọ ń akọ ní chapter twenty four verse thirty one ṣùgbọ́n nínú ṣẹ̀ríà sóbìnrin lè tọ́ tí ìyẹn tó jẹ́ dájọ́ ni. bákan náà lọ́sàn-án ti wọlé ọkọ ẹlòmí ọwà máa sáfọ́kọ rẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn lọ́sàn-án bí ní tó ní í ṣe pẹ̀lú alkúbúlà sí nàárì Ramadan ọkùnrin àtobìnrin tí wọ́n jẹ́ lẹ́tọ̀ ara wọn àti ẹ̀wà sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n báyìí pé fán lè fọ́ ọkànra wọn tán lè kíìsì ara wọn lọ́sàn-án àwẹ̀ tọ́rọ àwọn àdíìsì kan wáyé àlàyé wò <clears throat> rẹ̀ lè súnmọ́ nínú ṣẹ̀ríà tó bá súnmọ́ kí ni ìdájọ́ rẹ̀ bákan náà ìtì káàfù nìfà nínú sẹ́fẹ́fẹ́ ká ṣe nínú Ramadan òun ni ká lọ kóra ró nílé Ọlọ́run sóbìnrin náà lè lọ ìtì káàfù tó bá lè lọ kí làwọn mọ́jẹ̀mọ́ tó rọ̀ mọ́ màá dá dúró báyìí tọ́lọ́mbá ní kásìkò tó wa àwọn ìdájọ́ mìíràn tọ́pọ̀ táwọn àáfàá sọ tó ní ṣe pẹ̀lú ààrẹ obìnrin ṣùgbọ́n ẹjẹ́ a máa mú díẹ̀ díẹ̀ kọ́lọ̀ àwọn àwa sọ́nà. nínú Islam àwọn nǹkan kan ń bẹ kọjá sí wípé obìnrin ò ní kọ́ńtró lórí ẹ̀ ọlọ́run ní máa ń ṣe é àwọn nǹkan yẹn sì ní àpẹẹrẹ tí kọ̀ọ̀kan dúró lé àwọn àdájọ́ obìnrin ń ṣe nǹkan oṣù pẹ̀lú ààwẹ̀ àsọ̀dájọ́ fíkìú bóò ní ó ṣe wẹ̀ bóò ní ó sì màkó ìmọ́ra èyí ń kọ́ lọ́fà wa lónìí ṣùgbọ́n obìnrin tí rù nǹkan ìṣẹ̀lẹ̀ sí ààwẹ̀ rẹ̀ àtàwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìyẹn ní nǹkan alákọ̀ọ́kọ́ tá a kọ̀ yanjú naturally ọlọ́run ti ṣe fún gbogbo obìnrin tó bá jọ mọ́ ànábì ádámọ̀ wọ́n ma ṣe nǹkan oṣù lóṣooṣù kódà tóbìnrin ọ̀bá ṣe àpẹẹrẹ ẹbú lọ́jẹ́ àpẹẹrẹ ẹbú wo ló jẹ́ àpẹẹrẹ pé n tó súnmọ́ ni pé kò ní lóyún tá yóò fi parẹ́ débi pé yóò ẹ̀wà bímọ ìyẹn ló Aisha á a ó tẹ̀ lánàá wọ́n jọ lọ ṣe ájì nínú àwọn ayé ìyàwó Aisha wá rí haidọ̀ rẹ̀ orí nǹkan oṣù rẹ̀ naturally yóò feel bad torí kóbìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn iṣẹ́ ájì kan bẹ kò gbọ́dọ̀ ṣe òun ni tọ̀wáf obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ tọ̀wáf ìyá wa Aisha wa ń ṣe bákan ànábì wa ń bí pé o tó ti rí àlejò rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ànábì ti rí pé inú rẹ̀ ò dùn ó ní sọ orí kóbìnrin ọmọ ṣe nǹkan oṣù yìí ọlọ́run bá àlékè ọlá kàfábà wúlọ́wù aláàbànà ti adam ọlọ́run ló ti kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn obìnrin ọmọ ànábì ádámọ̀ bá ṣe máa ṣe tiwọn nìyẹn eyín kìí ṣe nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ara àwọn nature ara àwọn tọ́lọ́run ti dánú pé bí ó ṣe máa ṣẹlẹ̀ nu níṣẹ̀rí àṣẹ láwọn àdájọ́ kan pé ọkùnrin ló lélẹ́yìí obìnrin ló lélẹ́yìí nínú ṣẹ̀ríà ọkùnrin ló ní irun gbọ̀n tóbìnrin bá rí pé irun fẹ́ máa yọ lágbọ̀n òun ṣẹ̀rí àníkọ́ lọ fàdánù kìí ṣe àdámọ́ obìnrin òun ni kọ́ máa rún gbọ̀n àdámọ́ obìnrin òun ni kọjá sí pé lóṣooṣù ẹ̀jẹ̀ ọmọ jáde lára ẹ̀ tó bá ṣẹlẹ̀ sọ́kùn ìyá ọmọ kírun lọ ni àìsàn lélẹ́yìn tó bá ti di ọ̀dí kíní kan òun máa ń rẹ́jẹ̀ mi ẹni tó bá jẹ́ àmà fúró báyìí kọjá sí pé kí ni o ó ní nǹkan ọmọ ọkùnrin tóbìnrin ṣẹ̀ríà ní lórí ẹ̀ kò rọrùn kéèyàn ọmọ bá lọ láíláí ṣẹ̀ríà lẹ́ẹ̀mọ́ worú ọmọ bẹ́ẹ̀ láti kékeré ni bí wọ́n ṣe bí èèyàn rí ntọ́jọ́ lára rẹ̀ rí ntọ́jọ́ kan nínú òbí rẹ̀ ọmọ ọmọ lọ bá ṣe ń dàgbà ẹ̀ẹ́kọ̀ wò èwo

ẹ padà mú kó tó di pé yọ́ bàlágà ẹ wo èwo ni tiẹ̀ ń bẹ̀ pẹ̀lú bí bá ṣe ń lọ ìyẹn ló fà á tọ́jọ́ sí pàwọ́ tá a wá jóbi ìdájọ́ ti wá pọ̀ ṣẹ̀ríà àwọn àfáà ní tá a lọ wò ó àwọn tọ́lọ̀ ń ṣe fún ìdájọ́ obìn nínú pé eléyìí lè nípa eléyìí lè nípa tá a odidi tíra lórí rẹ̀ àwọn tíra kọ́tẹ́ ń bọ́ pàpà wálímọ́ra à pàpà wọn obìnrin nìkan tí èèkan ọkùnrin ọkọ èèyàn kú yóò sọkọ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀kan ọkùnrin ó kú ọ̀kan ọkùnrin ìyàwó rẹ̀ kú tọ́ba ti sinmi lónìí ọ̀la ọ̀kanla jọ́kẹrin kọ́ gba bí iṣẹ́ lọ tọ́ra àwọn ọmọ jẹun tọ́ba ní kọjá ìyàwó kan àwọn ìyàwó yòókù ọ jẹun obìnrin lónìí ìdájọ́ opó ara àdájọ́ pé họ́ọ́lì sọ̀tán ni obìnrin nìkan ni irú ẹ̀ náà làwọn ìta afẹ́ sọ ìkọ̀ọ̀kan ọkùnrin rárá tó ọkùnrin bá kẹ̀ mọ́ ọmọ nítorí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ obìnrin ọmọ kọjá lẹ́tà àáfàá bá ń gbogbo obìnrin tó bá jẹ́ obìnrin mùsùlùmí èèwọ̀ haramu ni kọ́ máa ń pẹ̀lú haidọ̀ kó ní àwàlá ìní ní ìmọ̀ kò sí nínú àdìsí ìyàwó Aisha bákan náà anábì sallallahu alaihi wasallam ó sọ fún ìyàwó Aisha alẹ́ ìta ìdá ààbọ̀ láǹtù sọ́lù wà láǹtù sọ ṣèbóbìnrin nígbà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ kírun kò sì gbọ́dọ̀ dàrùn ànábì ló sọ bẹ́ẹ̀ ni àwa láì mo ah mọ́tọ́lá ti bẹ̀rẹ̀ mọ́ ń ka Kùránì dáadáa ńlọ fi áìdọ̀ ńlọ bá wọn fi kírun ọlọ́run yóò dà fún ọmọ kírun kọ́ ọba nífẹ̀ẹ́ ọlọ́run jókòó kanú orí rẹ̀ mọ́ fàkárù o lè fàkárù o lè ṣe láìláìlá lára kó ṣe ten million ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run o lè máa ṣe subhanallah wa bihamdihi subhanallah alazim ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run o èèwọ̀ nínú ṣẹ̀ríà obìnrin tó ń ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ kírun bákan náà kò gbọ́dọ̀ gba àwẹ̀ tí ẹ kọjá ó lè gbà ó lè gbà olóyún ẹni tí ń tọ́mọ lọ́nu ńgbà bá débẹ̀ ṣùgbọ́n tí ń fi ni kọ́ bá rẹ̀ náà ṣòríà Tọ́ba tó gbà gan ẹlẹ́sẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run torí pé ìtọ́nà ọ̀làbọ̀ lọ́rùn rẹ̀ lọ́rùn ó tún fi jẹrẹ ní tí padà obìnrin tó ń oṣù yóò kóra wà láì òmòrè ọlọ́run kò sí nǹkan kan sọ́ọ̀sì gbogbo ẹnu mojú sọ́ ijó ìlú ìranù ìtọ́wà sọ́ọ̀sì nìyẹn ìwọ ní kí pásọ̀ wá jókòó kí ní ìdájọ́ ẹgbẹ́ oṣù pásọ̀ ò lè rí sọ ó fi tí ṣe nǹkan oṣù ìyá díákínẹ́sì ìyá rẹ́fẹ́rẹ́nsì ogbó rẹ̀ òun gan fúnra ẹ̀gbọ́n òṣòdó lórí púlpìtì pẹ̀lú ẹ̀jẹ̀ kò sí ìdájọ́ nǹkan oṣù ní ṣọ́ọ̀ṣì obìnrin tó ẹ̀sẹ̀ bímọ ó lè gbọ́ wá ṣọ́ọ̀ṣì ó lè jẹ̀jẹ̀ sórí mímàrí wọn ṣọ́ọ̀ṣì gan torí pẹ́lẹ̀ ẹ̀gbẹ́ náà church tẹ́lẹ̀ ẹ̀pa náà o kó ní kálùkù kó wá mú ti rẹ̀ torí tó burú jù bá lọ́fẹ̀ẹ́ kan tẹ̀lẹ̀ sọ́ọ̀tì so mọ́sálásí ilé ọ̀wọ̀ ilé ìmọ̀tótó ilé tó ní ìdájọ́ nínú rí sí wípé ikímọ̀ tó ń bẹ́ ń bi kóbìnrin tó ń ṣe nǹkan oṣù ọmọ gbáwẹ̀ torí nǹkan méjì tó lágbára ọba àlékè ọlá ń sọ nínú alukur'an ánìlì kúlù húwà àbà fàáfàzì ló ní sáà kìlìmọ̀ṣìn ọlọ́ni wà níbi sallallahu alaihi wasallam wọ́n wà bí ọ nípa nǹkan oṣù obìnrin sọ fún wọn pé àbà àwọn àbá àti sọ́nà méjì sọ fún wọn pé nǹkan oṣù ìlera ni tóbìnrin ilé ẹ̀fẹ́ máa gbọ́ menstrual pain pàápàá fáwọn ọmọ obìnrin tí wọ́n bá jẹ́ pé òun ìlọlé ọkọ Ara ọmọ ni ẹlòmíì lásìkò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí ṣe ń lọ́nú mẹ́lẹ̀ ni ó máa pariwo torí pọ́lọ̀ ń jẹ́ sọ pé kú ìhùwà àzà ìnira ni ẹ̀jẹ̀ sì ń jáde yẹn yóò ní obìnrin lára torọ́ mọ̀ pé nǹkan kan ń jáde lára òun ìtumọ̀ kejì ni pé kúlùkúwà àzà ẹ̀gbin ni obìnrin tó jáde lára ẹ̀ náà náà fẹ́ gbin ni torí wípé ẹ̀jẹ̀ nǹkan oṣù damon aswadun yóò ẹ̀jẹ̀ kan ni wípé ó máa ń fẹ́ dúdú a sì dámà ẹ̀jẹ̀ ire làúrọ́ ìhà tó ń ìhà ó ní òórùn wípé èyí gbogbo ara òórùn yẹn ní yọ̀ǹda tó bá ń nǹkan oṣù pé kọ́ máa wà nímọ̀ tó tó kọ́ gbogbo ayé jámọ̀ pé ó tó fi ràn ọ̀gbọ̀n inú gbogbo àwọn ti ń bàlágà ẹ̀kọ́ tó agbọ́dọ̀ kọ́ wọn kọ́mọ̀ àjá sí pé torí máa ń ṣe nǹkan oṣù lé ọmọ wa tẹ̀lé káàkiri Láwọn ọmọ sùkúù ni ó fi àmọ̀ tó bá ti dàsìkò kí ló kọ rẹ̀ bí nǹkan ti máa ṣe náà nù ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin pé lásìkò yẹn ó lè lo pẹ̀fúùmù ní fóbìnrin gbogbo tá a bá máa ń jáde ká ṣe wọ́n sì náà ló ń jìnà ni ṣùgbọ́n tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ó lè fi pẹ̀fúùmù síbi aṣọ tí ó fi sójú ara rẹ̀ nìkan kìí ṣe pé ní kò fi pàfúùmù sí ìjáàbù rẹ̀ o aṣọ páàdì tó fẹ́ lò sójú ara láti lè neutralize odor òórùn ogun tó lè máa bẹ́jẹ̀ yẹn jáde nìkan ṣẹ̀rí àyọ̀dá rẹ̀ fún nítorí ẹ̀jẹ̀ yẹn tó lóòórùn sí ọ̀dà bá a bá wà wò ní ìsìn ọlọ́fun rẹ ti pe ẹ̀jẹ̀ nǹkan oṣù ní nǹkan méjì báwọn ìlera àti kíni o ẹ̀gbin ìnira àbẹ̀wà rẹ̀ àwọn àáfàá ní kímà kejì tó wà ń bẹ̀ tá a bá ti gbà pé ìnira ni ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin tó bá gbààwẹ̀ ara ó ní pẹ̀lú tí ń jáde lára ẹ̀ ó lè fakọ́bìnrin ní ọ̀dá kú kí láàáṣe ó ń fẹ́ nǹkan oṣù lọ́wọ́ ni ó tún gbààwẹ̀ obìnrin ní ilé tí ẹ pé tẹ́ǹtì yìí ọmọ ló òkè lọ́dà gbẹ̀dẹ́ pé tẹ́ǹtì àjà 25 náà lọ ṣe kí ni o náà lọ dé sí ìnira kan bẹ fún afúnwá ní ọmọ jẹun atúfìnira ní ẹ̀kọ́ àti nítorí wípé ẹ̀sìn ìsìláàmù dínú yusri ẹ̀sìn rọrùn ni gbogbo tí wọ́n bá rò kó lé ní ìsìláàmù kò lé ìwọ ní ìmọ̀ni rẹ lẹ kóbìnrin ó lo ìjáàbù wà láìkò lé kóbìnrin ó bojú ẹ̀ wà láìkò lé sóòfì obìnrin tó bojú lélégún elégún yóò wọ aṣọ òórùn aṣọ ẹ̀kú aṣọ tọ́já sí kó nípa orí òmù ìyàwó tó máa jẹ́ ọ́jẹ́ tẹ̀mí wọ́n tó sáńgí yóò lọ jẹ tẹ̀mí ọ́jẹ́ tẹ̀mí yóò sì di gbogbo wà lẹ́yìn ọ̀rọ̀ lọ́bádé àtẹ̀símọ́nì ẹ̀bá Ọlọ́run ti ní kan a pàápàá tó bá jẹ́ àsìkò tí ìtì tó máa wà òru máa wà àwọn ìlú kan ní north eastern part of Nigeria àwọn ìlú bíi Maiduguri bíi Yobe even bí àwọn Bauchi àtàwọn kan ní north west bí àwọn eré ajọ́ọ̀tì Kano téèyàn bá débẹ̀ téèyàn bá gba àwẹ̀ nínú ẹ̀rùn even ọwà òkè ọkọ̀ iná èso bí o kó tó dìrọ̀lẹ́ ayé òtítù ẹ̀ Yobe damaturu lèmi ti fáà ààrẹ tí mo kọ́ gbà ń bẹ̀ tí ọwọ́ ọ̀fà mẹ́fà ló fi sínú wọ́n èé sọ yóò sórí fún òyìn tí n bá sì ta aṣọ ní àsìkò ẹ̀rọ wọn ìṣẹ́jú mẹ́ta pẹ́ aṣọ ti gbé kèé ṣe exaggeration yẹn bá ti bá àwọn àárín yẹn tọ́ ọ bá sì fomi wẹ́ẹ̀tì aṣọ òfomi wẹ́ẹ̀tì aṣọ kò ní fẹ́ ti ìgbẹ̀mú ọ̀la tọ́ ọ bá sì fẹ́ sọ lálẹ́ yóò nídìí kọ́ ọkọ̀ dání lẹ̀lẹ̀ kó tó wá fomi wọ́n bẹ́ẹ̀gì kódà bàbá kan nínú àwọn tọ́jú mùsùlùmí báwà bá níbi tá a ti táàbù ọjọ́ pé afẹ́ ìbẹ̀wò ṣe yí àtọ̀jẹ́ pé dojúmọ́ ó ti dọ̀rọ̀ ẹ̀yàn ọmọ òsì ládùúgbò ìwọ́n kẹ̀mọ́lé sí pé ibo lọmọ òsì kú lónìí àkẹ́tì ìmọ̀ ìjọba àwọn náà kéré ìjọba nàìjíríà ọ àfẹ́ẹ̀tì àwọn ìjọba tiwọn náà táwọn náà kọ̀ rọ́ọ̀bù gbogbo àwọn abẹ́rẹ́ kan tó yẹ ká máa fáwọn ọmọ wọn ti kówó yẹn jẹ tìrìtì ẹ̀rọ wọ́n lọ́pọ̀ obìnrin kan tó wá ń ṣe nǹkan oṣù ó ṣe déédéé àsìkò ooru ooru inú kan ṣe kíni o ó ti wà fún tẹ́lẹ̀ ó tó pàdé ooru kíni ooru tìta ó tó pàdé àìjẹun òkú èèyàn ọ̀pọ̀ lọ sí jù ẹ wọ ọlọ́run ọlọ́run wa ní tó bá rí bẹ́ẹ̀ ìwọ obìnrin tó bá ń ṣe nǹkan oṣù àràámù ní fún wọn mọ́wùn lè gbà rẹ̀ rárá jẹ́mọ̀ mọ́tò kéèyàn ti clear bí ó clear bóò ni ó ti wá san kò sí wàhálà kankan àwọn àfáà fi àlẹ́ ha ìrù obìnrin tó ń ṣe nǹkan oṣù wọ́n ti wé ìjì wọ́n ti wé aláàárẹ̀ ẹni tára rẹ̀ ọjà tọ́já sí pé márọ̀dún yúríjá burúkú àìsàn táàrán kan pé yọ́ làlàáfíà bí ẹni tínú kẹran bí ẹni tó rí ń fọ́ ìwọ̀nba àsìkò ni òfin ní ṣe kí ni òfin ní gbáwẹ̀ ọmọ yóò kí ní fọ́ òun ní ìsìn ẹ̀jẹ̀ nǹkan oṣù ní fọ́ kí ní rún ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá ti lọ yọ́ mọ̀ gbà rẹ̀ iye tó bá wá já yẹn yọ́ wà á san só ti yàbí òye fa ìdà tó ní àjá mìíràn òkà yọ́ san àwẹ̀ yẹn padà lẹ́yìn ìgbà tí rọmọdọ́n tó bá ti lọ ọjọ́ mẹ́ta ni òfin gbà rẹ̀ yọ́ san padà ọjọ́ márùn-ún ni yọ́ san padà ọjọ́ méje ni jù bẹ́ẹ̀ lọ ni yóò san padà ìyẹn jẹ́ nínú tí gbogbo àwọn obìnrin ayé tá a gbọ́dọ̀ gbọ̀yé ṣùgbọ́n àwọn mọ̀sáìlù kan tó jọmọ́rọ̀ nǹkan oṣù lábára àwẹ̀ a lè gbogbo ẹ̀ torí bí tá à ń lọ́pọ̀ ìní ọ̀dì ara máa sọ àwọn kéékèèké táwọn àfà tí wọ́n sọ tó dẹ̀ kàn púpọ̀ obìnrin ọ ń bá wọ̀rọ̀ à á kọ́bùlà bìṣà rí nǹkan oṣù rẹ̀ síwájú kórùn tó wọ̀ ẹja lórí níbi àpàtì ṣe àfẹ́ tó lè gbọ̀nyàn jù ní wà láì ọgbọ̀n tó di fọ́ọ̀tì mímì wà láì kí n sì mọ́ ló jẹ. àpàtì tí sì wá àsìkò bí àrán sí fifty five òun ni ni òun wọ̀ ọ wá rí bí àrán sí forty eight ó kù bí ìtẹ́jú méje tí ó ni o ààrẹ ẹjọ́ náà bàjẹ́ ààrẹ ẹjọ́ náà ṣe kí ni jàmá ó bàjẹ́ yóò kà má rọ ọjọ́ tí ó ni o tí ó san obìnrin kan ó ń se nǹkan oṣù lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀sán ló wá mọ́ra sí pẹ̀láwọn àdájọ́ tẹ́ ti mọ ó ti mọ bóun ṣe máa ń mọ́ra ọwọ́ á mọ́ra sọ̀sán àwọn àfáà ní yóò kẹ̀mùrú ọ̀rọ̀ méjì mẹ́sọ àwọn kan ló lè máa jẹun lọ tó rùn oṣù wọn wọ́n nítorí pé ọjọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tí òṣù rọ̀mọ̀bọ́ náà fún ni wọ́n ló lè jẹun tí èdè máa gbíbi kọ́ máa jẹun

torí kọ́ gbà àwẹ̀ ẹjọ́ yẹn kọjọ́ sáàánì yọ́ padà san àwẹ̀ yẹn eléyìí wọn ìdájọ́ mẹ́rin tó rọ̀ mọ́ nǹkan oṣù obìnrin àwọn èsì ìbéèrè bá tó padà bí wá àmọ́ dáhùn rẹ̀ ẹjẹ́ àpò lórí ayébọ̀ torí àsìkò ẹlẹ́kejì òun lobìnrin tó lóyún àtobìnrin tó ń tọ́mọ lọ àwọn àfáà kó àwọn méjèèjì pọ̀ torí ìdájọ́ wọn súnmọ́ra tàbí ká ní nǹkan kan náà ìdájọ́ wọn àwọn àáfàá pín obìnrin tó lóyún àbí tó ń tọ ọmọ lọ́wọ́ sọ́nà mẹ́ta wọ́n ló lè wá lọ́nà mẹ́ta ìbọ̀fà ni wípé kóbìnrin náà ò lóyún wàhálà ni jẹ́mọ̀ kí la pè wàhálà ìlàsẹ́ máa ń bẹ lọ́n púpọ̀ fẹ́ rí ọmọ àwọn èèyàn pé ta kí n ṣe dáadáa sí ìyá rẹ̀ ní fẹ́ ànípa ni kí n ṣe dáadáa sí ìyá rẹ̀ ìyá mi ó ní ìyá rẹ̀ fẹ́ fún mọ̀ àbáàkà lẹ́yìn ìgbà náà bàbá rẹ̀ fọ́mọ bá ní 8 million lọ́wọ́ ọba rẹ̀ 6 million ó fún bàbá million kò lẹ́sẹ̀ lọ́dọ̀ èyí tí wá já ọlọ́mọ fi tàwọn ọkùnrin níyà sẹ́gẹ́sì lè ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá fẹ́ kọ́lé ò ta ni wọ́n kọ́kọ́ lé fún ìyá wọn ọfẹ́ lọ mọ́kà ta ni lọ mọ́kà ìyá rẹ̀ wà láìpẹ́ bá rí ọmọ wọn ìyá wọn ni wọ́n kọ́lé fún wọn lọ mọ́kà àfọmọ tó bá jọ máa lè àbíyà naturally ọmọ gan máa ń mọ̀ pé ó kí n ṣe dáadáa sí ìyá mi ẹ̀sìn náà tún wá sọ̀pọ̀tì ẹ̀ kóbìnrin ó lóyún ọlọ́run ọba ń sọ nínú Kùránì pé obìnrin tó lóyún yẹn wáhánán àláwáhání wàhálà lórí wàhálà ni ìfòòró lórí ìfòòró ni ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀ kóbìnrin ó lóyún kò ní sí obìnrin ní ìtọ̀ lóyún bọ́yọ́ ń ṣiṣẹ́ àwọn ibi iṣẹ́ rẹ̀ wọ́n kọ̀ mọ́ pẹ̀lú káwọn aládùúgbò tí ó mọ́ ó lè bọ̀ ní ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún láàrin àkọ́bá àti rọ́lẹ̀ ó ti dì yóò tàn bá gbolo ìjì lọ síbi iṣẹ́ àwọn aládùúgbò wọn náà mọ̀ jíde ń tutọ́ kí ní ọmọ bìkí bẹ́ẹ̀ ni ọmọ gbọ́dọ̀ ti rẹ̀ ó ara rẹ̀ yá ó ní àdúrà àgbà ní rírẹ̀ tọ́ rẹ̀ alhamdulillah rírẹ̀ kò ní tùmọ̀ ni wàhálà ni kóbìnrin ọkọ lóyún díẹ̀ nínú obìnrin ni wàhálà oyún òkè mú púpọ̀ irú àwọn díẹ̀ yẹn náà fún rẹ̀ ó mú wọn ṣùgbọ́n kò ṣe kí ni o òtò táwọn yòókù tóbìnrin bá kọ́ ọmọ pé nǹkan kan ṣe kí ni ó dára òun tó bá wá dóṣù mẹ́rin tí wọ́n fẹ̀mí sí oyún yẹn lára gẹ́gẹ́ bí àdíìsì Abdullahi ibn Mas'ud radiyallahu anhu oṣù mẹ́rin náà máa ń fi ẹ̀mí sọmọ láà láti oṣù mẹ́rin obìnrin náà fi nǹkan dé ti ẹ̀mí ti wà lára ẹ̀ bí ṣe ń mú òfù sí nọ́ọ̀tì bẹ́ẹ̀ ni ọmọ wá sáwọ́tì ni ọmọ lọ yìí sí ni ọmọ lọ wẹ́ẹ̀ pẹ̀lú n'ira oyún ṣẹ̀rí àyọ̀ǹda tó bèèrè tó bá lóyún olùmọ́ bá rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ́ jágbọ́ mi o ẹ̀rì tẹ́mi sọ pé àráàmù ní kọ́ bá rẹ̀ bí i tó ṣe nǹkan oṣù ó lè mọ́ dá rẹ̀ ó sì lè gbà rẹ̀ ìdájọ́ méjì ń tẹ̀ èmi mọ obìnrin tó dá sípò lóyún ó sì gbà rẹ̀ páàtì páàtì rọ̀mọ̀dán lọ́dún náà kọ̀ jẹ́ yọ kan báyìí ẹ̀yìn rọ̀mọ̀dán kọ̀ pọ̀ sẹ́ẹ̀lì torí pé ẹlòmíì náà ọ̀lẹ ni ìjọ ọlọ́mùgbọ̀ bá ọlọ́mọge náà tí máa ń gbá rẹ̀ ẹlọ́bẹ̀rẹ̀ lé wọn ọ̀lẹ́ wèrè ni ọ̀lẹ́ ẹ̀yà gidi àwọn ọ̀fẹ́ kan máa lá ó sì lò jáàbù àáfáà kan ti lẹ́bí ẹlẹ́yà rẹ̀ wà bá wa rí ẹlẹ́yà ni wà lẹ́yìn àwọn pọ́blẹ́mù làwọn jẹ́ fún ó lé àwọn lé fẹ́ ẹlẹ́yìn tẹ́ ẹ jẹ́ ẹ àwọn ọmọ ibùn kó tó di tẹ́lọ̀ mọ̀ bọ́ọ̀ ń dọ̀rọ̀ yẹn fású àtàwẹ̀ aṣúra ẹ má ọjọ́ káàrọ̀ rẹ̀ gẹ́gẹ́ àwọn ọmọ tí wọ́n máa ń gbà àwẹ̀ ọmọ obi kan máa ń gbà tó bá wọn ọmọ obìnrin tó bàlágà ọmọ yín jọ wájú ọlọ́run ọmọ ọkùnrin ọ ń pẹ́ bàlágà àwọn ọmọ obìnrin lásìkò tá a wà wọ́n tètè bàlágà wàlẹ́ àwọn ọmọ díẹ̀ sọ àwọn menstruation ni formal school ni ọmọ díẹ̀ sọ

ṣùgbọ́n táwa bá wá gbààwẹ̀ látara ta abudan àti ìṣẹ̀lọ́n àwọn òmìnira fẹ́ rí gbogbo àwọn nǹkan tá ń ṣàlàyé yìí tó bá ti fẹ̀ẹ́ kan mọ́ọ̀yàn lá kó tó wọlé ọkọ èèyàn lè gbà rẹ̀ pẹ̀lú oyún ṣùgbọ́n yàtọ̀ ní pé kọ̀ǹdíṣọ́ orí máa ń yàtọ̀ ara bí tọ́lọ̀ ó ti mọ obìnrin tó bẹ̀rù rẹ̀ lọ obìnrin míì oyún míì lè gbòó wàláì tí ó ní gbààwẹ̀ kankan pé ah oyún yìí mo ní pọ̀ ọlọ́run gan rí pé tí n bá gbá rẹ̀ ìnira ni alákọ̀ọ́kọ́ tí mo tra ìgbà tí èdè agolo jìlá mo ti fẹ́ mọ ṣubú mọ ìbílẹ̀ ṣubú torí ọlọ́run ìdí olókè yẹn lọ́rùn mọ gbá rẹ̀. èèyàn sì lè lóyún mi pé wàhálà oyún ilé ìrọ̀rùn ló ṣe kí ni o ló bá dé téèyàn gba gbogbo àwẹ̀ tán ṣùgbọ́n wọn gbogbo òṣèlú ayé ọgbà àwẹ̀ rí inú oyún tẹ́bà náà lóyún wá burú tó níjọ́ ọdún kẹẹ̀dógún rẹ̀ lé ọkọ̀ ọgbà àwẹ̀ tó bá ti lóyún ọ̀ pé ọ̀lẹ́ ní àwẹ̀ onítùmọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn àfáà ní tíṣẹ̀rí àti yọ̀ǹda fóbìnrin tó lóyún pé kó mọ́ bá òun ni pé wáhánán ni kọjá sí wípé ìnira láàfin máa tẹ̀sìn torí pẹ́sìn yusrun dina yusrun àlejòsà ó ní dájúdájú ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò múnira dání ni àfáà nírú obìnrin tó wá lóyún yìí ẹ ká pín wọn ó bẹ nínú àwọn obìnrin tó lóyún tọ́já sí pé tí òjò gbá àwẹ̀ òun náà ní kí ni o alẹ́káófù alànàfì ha ẹ̀rù ara rẹ̀ gẹ́gẹ́ lọ́mbù wà láì tí ń bá gbá àwẹ̀ mo ní dákú tí ń bá gbá àwẹ̀ mo ní máa ṣubú tí ń bá gbá àwẹ̀ kódà mo lè kú medication gẹ́gẹ́ tí wọ́n ní ọmọ lòògùn kan ọ́sà lóyún mọ́ ẹ̀rú gbà pé ah, wàhálà ìsìn bá gbàwẹ̀ èmi gangan kì í sọ̀rọ̀ oyún báyìí èmi tí mo lóyún gangan wàhálà ní fún mi ìkan nìyẹn ìmí ó lè jẹ́ àlàkáwùfù aláwàlàdìhà ọ ń bẹ̀rù lórí kí ni o jẹ̀nín ọlẹ̀ fúẹ́tọ̀ tí ń bẹ ní inú ara rẹ̀ yẹn gan microphone yìí ti ní pọ́blẹ́mù o ẹ̀rú ń barú obìnrin yẹn pẹ̀lú wípé ọmọ tí ń bẹ nínú okùn òun gangan ọlẹ̀ yẹn tí ń bẹ nínú okùn òun tóun bá ń bá àwẹ̀ ó lè má develop èyí ló fi já sí pé olóyún náà á rí pé condition wọn yàtọ̀ oyún oṣù kan ó yàtọ̀ sí oṣù mẹ́ta oṣù mẹ́ta ó yàtọ̀ sí oṣù mẹ́rin mẹ́rin ọjọ́tọ̀ tuntun mẹ́jọ tọ́jẹ́ pásìkò tí òbí mọ́ ṣe kí ni o ó ti ń súnmọ́ àáfàá nígbà míì obìnrin gan lè jẹ́ pé kèé sepa rẹ̀ gan ni problem but oyún yẹn gan ni o problem tí n bá gbààwẹ̀ lásìkò ilé ìsìn ìwọ ọlọ́run bọ́jọ́ ṣẹ̀ṣẹ̀ lóyún ni ọmọ níbi kọ́mọ rí nǹkan jẹ nítòbìnrin bá sì jẹ náà lọmọ náà ṣe kíni o ni ó fi máa develop irú ọmọ yẹn wá rè tóbìnrin yẹn bá gbààwẹ̀ kọ́mọ àjẹ́ pé nígbà tí ọba padà wà á bímọ ọlọ́run mẹ́jẹ àbí ọmọ abirùn àbọ̀mọ̀ tó já sí wípé kọ̀ wà ní dápé ọmọ tí wọ́n ti á rí pé à ń obìnrin ní ìtọ̀ bá lóyún kòrò oúnjẹ jẹ ọkọ rẹ̀ sàbánà ni ó ti ranjú wèrè lọ lẹ́yìn kó fóbìnrin lóyún ẹ̀ kò sí jù bá ń lọ tóbìnrin bá ti lè lóyún ọmọ nǹkan mìíràn mọ́ bóò lo kí lobìnrin ọ̀jẹ bóò ni ó ṣe bímọ bóò ó ṣe ṣe di wàhálà obìnrin irú obìnrin yẹn kò rí ìtọ́jú kí nǹkan obìnrin míì àìrí ìtọ́jú tó bá bímọ èyí ó sì rí ọmọ pé ah ọmọ yìí ìyá rẹ̀ ní ọmọ ṣe rí rádaràda àwọn dọ́tò tó wá níbi àwọn ọmọ yìí àwọn ẹ̀sẹ̀ fún ní abẹ́rẹ́ kan tó ti lè ṣe kinní kan àwọn òfin olóògùn kan kó lè ṣe kinní kan torí pé gbogbo ń tọ́yẹ àwọn èròjà sára lóore tọ́yẹ kó ti gbàlá tọ̀dọ̀ ya rẹ̀ ìyá gbé òṣè kí ni o kò rí jẹ gaàrí àtàgbọmọ àtàgbọn níyà rẹ̀ máa ṣe kí ni o ní máa mú nú oyún tó bá ti mọ gààrí láàárọ̀ yóò tún mọ gààrí lọ́sàn-án níjọ́ ẹjọ́ torí ọlọ́run ọmọ tí ìyá rẹ̀ gòrí nǹkan gidi jẹ́ nú oyún bó lẹ́sẹ̀ ẹ̀ṣọ́ ẹ̀fì kọmọ orí ìyẹn sí pé obìnrin míì tí ó já wípé ó rí oúnjẹ gidi jẹ ó lè kó bá ọlẹ̀ tí bẹ nínú rẹ̀ yẹn ọmọ tí bẹ nínú rẹ̀ ọmọ yẹn ó lè ní problem kọ́mọ̀ wàá di wípé tó o fẹ́ rí nǹkan o àwẹ̀ ọlọ́run ló ọlọ́run affect rẹ ó ti yọ̀ǹda fún ọ pé o lè ṣe kí ni o o lè má gbààwẹ̀. ẹlẹ́kẹta nínú ẹ̀ ni pé alẹ́káwùfù àlànàfìhà wàjẹ̀ ní ìníhà obìnrin yẹn lè já sí pé ó ń bẹ̀rù fọmọ tó wà nù ẹ̀ ó tún ń bẹ̀rù fókè ní o ẹ̀mí ara rẹ̀ náà fẹ́ ìfọ̀dọ́ ọ̀nà mélòó bá ní ìsìn ọdọ́ ọ̀nà mẹ́ta ó lè jẹ́ pọ́mọ nìkan ó lè jẹ́ pé ìyá nìkan ó sì lè já sí pé méjèèjì nítorí káwọn àfọ òpin báyìí ni pé ìdájọ́ tí wọ́n mú wá ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù làwọn ò mọ̀ wá torí pé kò sàsìkò káwọn ẹni wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí tá a bá kẹsọ á sọ briefly ni. ó ń bẹ nínú àwọn àfà tí wọ́n ní obìnrin tó bá já sí wípé ẹ̀mí ara rẹ̀ gangan ló ń bẹ̀rù kìí ṣe ọmọ wọ́n ní tí ó ṣe náà ni pé ààwẹ̀ tó bá já ní àsìkò tó lóyún wọ́n ní yóò san padà àlọ́kọ̀dọ̀ mọ́kọ́ bẹ́ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ táwọn àáfàá sọ ni ò máa sọ tó rinlẹ̀ o èyí tó lálàáfíà jù táwa lè sá síbẹ̀ tó jẹ́ pé insha allah ọlọ́run bá àlékè ọlọ́gbà lẹ́sìn lọ́wọ́ wa àwọn wọ́n ní pé obìnrin tó wájá sí pé ẹ̀mí ara rẹ̀ gangan ni òjò ọgbà àwẹ̀ nítorí oyún tó ní wọ́n nírú obìnrin yìí wọ́n ní tí yóò ṣe òun náà ni pé nígbà tí rọmọbọ́n bá lọ iye ijọ́ tí ò gbà àwẹ̀ tó lóyún yóò san padà jẹ́mọ̀ mọ̀rọ̀ pé ń tàn sọ yà bí òye ṣùgbọ́n tó bá já sí wípé ọ ń bẹ̀rù lórí ọmọ ni bí n bá gbà rẹ̀ kankan ò lè ṣe mí ó ti mọ́ mi là ṣùgbọ́n oyún eléyìí bóyá àwọn oyún tó ti ní ṣáájú bóyá bí kó ti máa súnmọ́sù mẹ́fà méje ó sì máa ń gbà rẹ̀ ṣùgbọ́n ilé ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ oyún ni ọ wá ń rò pé tó wọn ò bá jẹun kọ́ bòjẹ̀ pọ́ mo rò ní dìbẹ̀ lọ ọmọ lọ ń bẹ̀rù fún abọ́mọ kan tiẹ̀ ti jù bẹ́ẹ̀ làwọn dọ́tọ̀ ní pé ọ̀ gbọ́dọ̀ gbà rẹ̀ onídìí kọ ọmọ ẹ̀jẹun lásìkò yìí o tó bá pé ọmọ òun ni àwọn àáfàá nírú obìnrin yìí ohun tí yóò ṣe òun ni pé wọ́n wá fi wàhálà alẹ̀ fún <laughs> wàhálà tó lágbára kọ́lọ́nkọ́lá wà ń wọ́n nírú san àwọn yẹn padà yóò tàn wá máa fún kọ̀ọ̀kan ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó rìn lẹ́wọ̀ mọ́kẹ́ ń sọ ṣùgbọ́n ìtòrò ilẹ̀ jùmọ̀ padà sọ ń ṣàlà ṣé lè bí ìgbà tá a fẹ́ pa obìnrin sóhun lọ dáràn ni kí lẹ́sẹ̀ rẹ̀ èèyàn lóyún ọ ń lórí ọmọ ẹ̀sẹ̀ ní kó lóyún kó bímọ ṣùgbọ́n àwọn àfáà tó bẹ́ẹ̀ náà ṣé rí gbogbo àwọn àfáà tó ẹ̀sìn olùbẹ̀rù ọlọ́run wọ́n a ti mọ̀jọ́ ọ̀rọ̀ yìí kò tẹ̀sùn wà ọjà ńgbàtà olóbìnrin lóyún torí ọmọ rẹ̀ ni wọ́n ni torí ọmọ ni yóò san padà gẹ́gẹ́ bí obìnrin pé ẹni tó já yóò rẹ̀ padà nígbàtà rẹ̀ bá yá wọ́n ṣùgbọ́n torí yẹ àwẹ̀ yẹn àwẹ̀ wà máa fún èèyàn kọ̀ọ̀kan ló ń jẹ ìnira lélẹ̀ bá àwẹ̀ padà yóò tọ̀ máa tó wówó tí ó di ni wọ́n ní tọ́bá wá já sí wípé ọ ń páyà lórí àtàrà rẹ̀ àtọmọ wọ́n nírú àárín ọ̀dọ́ ìfakọ̀ yọ́ kẹsàn ààwẹ̀ ń padà ní iye ọjọ́ tí ọba ti gba ààwẹ̀ eléyìí jẹ́ nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ ẹwà àbọ̀ ń páyà lórí ẹ̀mí ara rẹ̀ gan àtọmọ ọ̀rọ̀ méjì ni màá sọ máa láìsí gbogbo ọ̀rọ̀ àwọn àpáàtì màá dẹ̀ fún láwọn àlàyé tá a gbọ́yé nínú àwọn tíra àwọn àtàwọn ẹ̀rí wọn tí wọ́n lò ní àkọ́kọ́ obìnrin tó bá kan ó lè gba àwọn ọjọ́ kan irú obìnrin yẹn èyí o yóò fi hàn tóhun gangan bẹ̀rù ọlọ́run tó ní tẹ́lú gbogbo àwọn ìdájọ́ táwọn àfáà mú wáyìí èyí tó bá já sí pé fídíyà ni fídíyà tutọ̀ áàmì nìkì ládàá fídíyà wà lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ táwẹ̀ gangan ṣe lára fídíyà ò lè ṣe fẹ́ẹ̀rí ká gbáwẹ̀ àsọ́ọ̀mù ní wàhánà àdìgbìgbì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nílàrí ti kúrú sí èmi ọlọ́run ni mo ní ààwẹ̀ láàdá tí ń bẹ̀ ń bẹ̀ wà láìkọ̀ọ́sẹ̀ ń fọ́mà àfà àtọ́jọ́gbé láàdáwẹ̀ 70 million ó lè bí àwọn káńtébù lọ́dọ̀ ọlọ́run à ń sọ gbogbo eléyìí ìgbọ́jẹ́ kí n fẹ́ kí ààrẹ ní pé obìnrin mi ọ̀rọ̀ ti ẹ̀gbọ́n òye mú ààrẹ tí wọ́n jẹ́ sọ́nà ti lọ bí mẹ́ẹ̀ẹ́dógún báyìí ó ti lọ bí méje báyìí solution á sọ láìpẹ́ yìí insha allah obìnrin tó bá jẹ́ sí pé kèé ṣe tọ̀lẹ àwọn ọjọ́ kan kò lè gbà àwẹ̀ nítorí pó lóyún ni àwọn àfáà lè tó nílẹ̀ jù kó gbìyànjú àti gba ààwẹ̀ lẹ́yìn ìgbà tí rọmọdún bá lọ kó gbà lẹ́yìn ìgbà tí kéne o tí rọmọdún bá lọ láì tẹ́tí díyà láì tẹ́nì kankan ló ń jẹ tọ́lọ ń bá wá ní kélé yìí ò rọrùn fún ó gbìyànjú ẹ̀ lẹ́yìn ìgbà tí rọmọdún lọ ó sì rí gbogbo táàtì àbí twenty nine yẹn gbà fún ẹ̀dùn kó débẹ̀sì kọ́ ní kọ́ gbà tẹ̀lera wọn ẹmọ́ṣe ló tóòkì o wọ́n ní kọjá pé ọjà àwẹ̀ 15 kọ́ wá gba 15 lera wọn inú Ramadan nìkan láti lè gbà lera wọn tó bá jẹ́yìn Ramadan o lè gba méjì lọ́fẹ́ kó tó kẹni kó tó gba méjì kó tó gba méjì tó fà sì gbà tán èyí ò ní tó lóore dìbò bẹ́ẹ̀ torí bọ́lọ̀ ni wà á ń tẹ̀sùn ní kèé ṣe kẹ́ àkẹ́sí option fún àwọn olùsí ló ń jẹ́ ẹlẹ̀ torí àwọn kan tọ́já sí pé wà láì kèé ṣe pé kò rọrùn fún wọn kán gbá rẹ̀ olóyún sì ni wọ́n ẹni tó ń tọ́mọ lọ́wọ́ ni wọ́n kò rọrùn táwọn bá pa wọn jẹ́ pé wọ́n lọ lẹ́lẹ́sẹ̀ lẹ́ni tí ó jìyà tó tóbìnrin bá ń kírun wákàtí mara àrùn ẹ̀ ó ń kí pé wà sọ́ọ́mọ́ sallallahu alaihi wasallam wà sọ́ọ́mọ́ ṣàhàrọ̀ à ó sì ń gba àwẹ̀ Ramadan rẹ̀ tó ń pé wà á sì bọ́ fáríjà ha ó ń sọ abẹ́ rẹ̀ kọ̀ mọ́ ẹ jìnnà wà obìnrin ẹ̀jìn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọmọ obìnrin tí ọ̀bà ní mẹ́rẹ̀ẹ̀rin kò ní wá lùjẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ọmọ obìnrin tí èkì wọn pé gbogbo oṣooṣù ni odidi táàkì lè gùn máa di demonstration láyé òkè ẹ̀rẹ̀ kí òun èèyàn ìrọ̀ ni èèyàn ìrọ̀ ni èèyàn ìrọ̀ ni àjọjúmọ̀ ni èèyàn ìrọ̀ ọ̀tàlújọ náà ọ̀làlújọ náà ọ̀làlújọ náà ọ̀làlújọ náà máa bẹ́ẹ̀ látàyé kèégbáwẹ̀ ẹ sọ fún pẹ́kọ̀ làlújọ náà kèésọ́ abẹ́ rẹ̀ ọmọ ń ṣe zìnà ó ní kò lè ní tẹ́gbẹ́ ní obìnrin tọ́lọ́kọ tí ò ṣe kí ni o tí ọ̀là lè kò lè ní tẹ́gbẹ́ ní lóòótọ́ ẹgbẹ́ ọ̀làlújọ náà ìwòsùn lálújọ náà obìnrin tí bá ń ṣe sìnà ẹtù yálà ọjọ́ àbọ̀dé ọkọ lẹ́yìn ọkọ rẹ awọn míì tó rí òwò bákan náà obìnrin tí tẹ̀ láti ọkọ tó bá jẹ́ tí ọkọ ni tẹ̀ láti bàbá rẹ̀ náà àwọn ọ wà nínú àwọn tí ó dé ọgbà àlùjọ náà lọ́kàn wà ń bẹ̀ rọmọbọ́n nírú obìnrin so everyone ìdàgbọ́ tà ń sọ fún lórí tí n bá débi ẹni tí ń tọ́mọ lọ́wọ́ the same thing náà ní ọkọ̀ yàtọ̀ ìní rojọ́ mo ti má débi ẹni tí ń tọ́mọ lọ́nṣẹ̀ ìkẹ̀ yìí mọ́ra wọn ni o obìnrin tó wá lóyún yìí ó gbìyànjú láàrin Ramadan 1438 sí 1439 ọdẹ̀ rí gbogbo àwẹ̀ yẹn gbà fàlílà ìlàhàn kò ní wàhálà kankan wájú ọlọ́run ọ̀dẹ̀ nídìí fídíyà kankan kò nídìí kó ṣe kí ni o kó máa fẹ́ nìkan kan ló ń jẹ torí pé ìpìlẹ̀ náà ni kó bá wẹ̀ ó dẹ̀ ti gba ńkọ́ lọ rán kí lágbùrẹ̀ tó fara ní èyí ò ní ìdájọ́ alákọ̀ọ́kọ́ jẹ́ náà so clear àbí ò clear so clear èyí ò ní káwọ obìnrin ọmọ ẹgbẹ̀rún jù a jẹ́ Ramadan kan last year bóyá torí pa menstruation bóyá torí pa lóyún sínú bóyá torí pa ntọ́mọ lọ́wọ́ láàrin Ramadan náà yẹn sí Ramadan mi ká gbìyànjú àti gbayé tá a bá já hadith ń bẹ nínú sọ̀rọ̀ bukhari àti muslim àtàwọn tíra mi ìyá wa aisha máa ń jẹ rọmọdọ́nà sọ̀rọ̀ ó ní pé fàmọ́ àṣà tí àwọn àfáà clarify rẹ̀ mi ò kì lágbára ìyá wa aisha òfin sọ̀lẹ̀ ti aisha ó bẹ̀rẹ̀ ó sì máa ń gbàwẹ̀ ẹ bá lọ ka ọ̀rọ̀ yàwó odidi ìjọ kan ọwọ́ ara tẹ́kù bí àwọn àtàmé egun lórí ṣètọ́rù ìyàwó aṣọ́ kìí tó obìnrin ọ̀lẹ́ ṣùgbọ́n ó wà nínú àdíìsì tó lálàáfíà a máa jẹ ààwẹ̀ sọ̀rùn láàfíà torí pé kò lágbára àti ṣán kìí fi pọ́ lẹ yọ wà á san ní ṣàbán nígbà tí rọmọdọ́ kò sùn kan so káwa náà gbìyànjú èyí òun ni ká máa ṣe ká gbá ààwẹ̀ lólórí fún alọ́dọ̀ ọlọ́run ọ̀dà obìnrin kan ọjà àròsọ̀rùn láàfíà ọ̀làgbára àtisán wà láìké ṣe kọ̀lẹ́ ó lóyún ẹ̀yìnbó tó lóyún tán ó tó bímọ bíbímọ tó bímọ oyún la sọ pé ìnira wà ń bẹ̀ ọmọ tó wá bí ọ̀kànràn ni ó lè fà á lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ débi tó wọn gan tẹ́lẹ̀ sí èjẹun pọ̀ ẹ̀ẹ́nà àbí tó ń jẹ búrẹ́dì ní ọmọ mọ̀tí bẹ́ẹ̀ ni ọmọ jẹ kárọ́ọ̀tì ní ọmọ wọn gààrí ẹnu torí pẹ́pọ̀ gbọdọ̀ mọ́ jẹun á rí pẹ́rú obìnrin yìí

àwọn àfáà tó sì sọpọ́ọ̀tì tọ́sọ náà pọ̀ lágbàáyé alákọ̀ọ́kọ́ àfáà wa Ibn Abbas ọlọ́run bá ni yọ́nú sí wọn nígbà táwọn ń sàlàyé àyà kùránì nínú Suratul Baqara Quran chapter 2 verse 184 tọ́lọ ni wà lálẹ̀ bí náà yùkì kúnnà wú fídíyà tó ń tọ̀ ámù nìkì ọlọ́run láwọn tọ́já sí pé wọn lágbára àti gbààwẹ̀ ẹwọ tọ́lọ̀ ń sọ ọlọ́run sọ pé àwọn tí wọ́n jẹ́ pé ọ̀lẹ ni wọ́n lágbára òṣùgbọ́n wọ́n yẹ kí ni o àwa tá náà kìí ṣe náà àwa náà sì rí pé ebi mọ́ páwa tí ọ̀bẹ̀ ẹ̀dà látàrí ẹ̀rì tiwa náà ó ti rọ kìí ṣe náà àláìkì oúnjẹ ṣùgbọ́n afẹ́ afẹ́ náà láti ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ wà lẹ́ ọ̀rọ̀ lẹ́sìnẹ́sì ọlọ́run nírú wọn kọ́mọ̀ gbààwẹ̀ torí wà ń tẹ̀sùn mọ́ kẹ́rìnlá kẹ́ẹ̀gbààwẹ̀ lórí fún wọn kí ni tí wọ́n wàá ṣe àwọn náà ní lọ lọ́sùn fídíyà wọ́n wà fún olòṣì lóúnjẹ màá sàlàyé bóun lóúnjẹ máa bá ìdájọ́ lọ ná nígbà tó lè ṣẹ́ìkìl kẹbíir wàlmar atil kẹbíirọ̀ wàwú ma yùtẹ̀kọ́ni síyà yùtẹ̀rọ́ni wáyùtẹ̀ ìmáni kúlà yàwó min mìkìnà jẹ́mẹ́ ẹ̀jẹ̀ gbọ́ ibnu abbas ara àwọn sàbẹ́ ńlá sàbẹ́ pàtàkì àpò onífẹ̀ẹ́ fìrì ńlá nínú àwọn ọmọ akẹ́wà nábì wa muhammad sallallahu alaihi wasallam ó láyà yẹn ó lọ́kọ́ bá àwọn arúgbó lọ́kùnrin àti lóbìnrin tí wọn ò lágbára àti gbà àwẹ̀ parúgbó kò tó lè dọmọgé mọ́ tí ó fi kú bí ó ṣe máa lọ nìyẹn láti ń sọ gbogbo àwọn èèyàn kan máa pa àwọn arúgbó kan lè máa rówó olókùú gbà wọ́n bá ní kárúgbó tó máa gbà sáwẹ̀ kan àwẹ̀ arúgbó ọ̀sáwẹ̀ arúgbó ní ìsìláàmù àbá àkọ́bí bílẹ́dì kó lé ní ọdẹ wọn láwẹ̀ arúgbó ọlọ́ọ̀ní ọmọ gbà èyí ẹ̀rọ ti lè darúgbó ọlọ́run láwẹ̀ ṣùgbọ́n kò ní lọ lọ́fẹ̀ẹ́ bọ́ yóò wọn àbáwọn ọmọ ẹ̀ tó bá darúgbó tó lówó lọ yóò máa ṣe fún rẹ̀ tí ó bá lówó lọ àwọn ọmọ rẹ̀ wọ́n máa bá a fún olùsí lóúnjẹ lọ́dọọdún fáwẹ̀ jẹ́mọ̀ mọ̀ lókè tí mọ̀ sọ clear bí ó irú ẹ̀ náà ṣe kí ni o ó tún kó wọn sínú ìdákọ́ fàtà àlá ni nìmọ̀ tí wọ́n bá ń páyà lórí ọmọ wọn àtọ́rọ̀ àwọn méjèèjì ọjọ́ sàn wà kí ni wà àpọ̀ àmọ̀ta wọ́n wà pólósì lóúnjẹ jama ta ló sọ tí mo imam gbà wá imam náà gbà wá àwọn aládìsí fàlùbá ni aládìsí yẹn gbà púpọ̀ ó ti jẹ́ kó yé wa pé obìnrin tó bá jẹ́ obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ àtobìnrin tó jẹ́ olóyún pẹ̀lú májẹ̀mú pé ẹ mọ́sẹ̀ ni ó fi májẹ̀mú sí o tó rẹ́rìí tí mú àbá sí lò ní tọ́lọ ń sọ wà lálẹ́ bí náà yùkì kú náà wọ́n lágbára rẹ̀ láyẹ̀ tẹ̀tẹ̀ ọ̀hún wọ́n lágbára àti gbà kìí ṣe pé wọ́n sọ̀lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn àfáà tó wá ń sàlàyé lọ pé nínú ọ̀rọ̀ ní ìgan àdíìsì kan bẹ tí mọ́ọ̀mù Ahmad tí wọ́n gbà wá àti àfáà wa Abu Dáwúdà àti ìmọ́ọ̀mù Tírímìdì àti Nàsáyí àti Ibnu Májà àwọn àfáà aládìíjì ládìíjì tọ̀dá aládìíjì yẹn wọ́n lánàbí wa Muhammad ó ní iná lọ à wàdọ́ àṣìyàmà á ní ìkéni alhọ́bùláwà mọ́rọ̀dẹ̀ ó ní àtàwọn obìnrin tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ ọlọ́run gbé àwọn àwẹ̀ kan fò wọ́n rú kí ló jẹ́ àtúbà yìí wípé ìtumọ̀ tọ́lọ ń sọ ni wípé tàbí sọ ni pé lásìkò tí wọ́n bá wà ní kọ́ndíṣàn yẹn wọ́n lè gbá rẹ̀ tó bá wá gbá sí pé wọn ò lágbára àti sán wọ́n lè tó oúnjẹ sán pẹ̀lú pé kèé ṣe pọ́lẹ̀ wọ́n ti kó sínú wàhálà lẹ̀ bí náà yùtí kú náà wú àwọn tọ́já sí pé tí wọ́n bá gbá àwẹ̀ ìnira ńlá ni fún wọn ó lè la sábà bí ikú wọn àbọ́mọ àbí ìnira míì àbá ìsàn míì àbí ìnáwó míì ọlọ́run ní pé tó bá rí bẹ́ẹ̀ kán fún olòṣì ló ń jẹ jàmọ́ sí tàn sọ́yà àbí òkè àbí òye ẹ wá jẹ́ àwòrán yìí tẹ́ẹ̀fì ní pé ìsìláàmù rọrùn kéèdè ẹ̀ṣẹ́ fóbìnrin lọ dáràn fún rẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yóò ṣe nǹkan oṣù yóò lóyún yóò bímọ yóò tọ́jú ọmọ

yàtọ̀ fáwọn ọmọ tán fi olórí burúkú náà nù tí wọ́n ti dá sẹ́yìn wọ́n pọ̀ náà ọmọdé ìfẹ́ tán lè dáàbò wà láì tí wọ́n ń sẹ́yìn bí wọ́n sọ lónìí pọ̀ àfáà ní ìdínáwó ọmọ tó bá kú páàkì àbọ̀ ọmọ tó bá fáìn ọ̀pọ̀pọ̀ ọmọ yẹn ó ti ya wèrè gidi tọ́ọ̀bà fẹ́ yàwó wọ́n kálukú náà mójú táwọn ọmọ yín kéèyàn ó lè proud pé wà láì ọmọ tèmi ọmọ tí ìta rẹ̀ wà lùjọ náà ni ẹ mọ́ bí ọmọ tí ìta rẹ̀ wà lùjọ náà ọmọ tí ò ṣe kìlọ̀ tó ti wọlé ọkọ̀ gbogbo nínú ẹsẹ̀ ala lórí àwọn ọmọ yín kọjá sí pé ọmọ yín obìnrin ọ̀wọ́lé ọkọ àdánwò ní kéèyàn ọmọ rí pé ọmọ tó wá láti ilé ẹsẹ̀ ọmọ ẹlẹ́à ọmọ àfà kéèsẹ̀ bí ẹlẹ́à kéèsẹ̀ bí àfà òsọ̀rọ̀ àlẹ́bí ọlọ́run náà ọmọ rẹ̀ yàwó ẹ̀yà tó jùmọ̀ náà lọ́wọ́ ọmọ

yàtọ̀ sáwọn ọmọ tó ti ya wèrè tẹ́kọ́ ti lórí láìmọye ìgbà wà lẹ́yìn pọ̀ ní òní èso pé wọ́n pọ̀ àìmọye kéjì ti lọ́wọ́ tiwa tẹ́lẹ̀ bí ọ̀rẹ́ tí ọ̀fẹ́ ọmọ tó bá náírà kan yẹ nílé ìfẹ́ ọmọ tó ti di kọ̀ǹdẹ̀ ọmọ ọmọ ọmọ burúkú ọmọ bó ti tẹ́lú tẹ́lú tẹ́lú irú ọmọ eléyìí ó ti tó ẹ̀dọ̀ á ṣe oríkèé àfún most àwọn ọmọ tán máa ń tẹ́yún wọ́n máa ń ní spiritual attack torí pé tí wọ́n ṣe kọjá agbára wọn ó di bí ẹ̀mí náà terminate ẹ lọ most àwọn tán máa ń tẹ́yún wọ́n á ní problem àti títí báàrù bá pọ̀ ọlọ́mọ ti ara tẹ́yún obìnrin kan ṣẹ̀ wọlé ọkọ kò lóyún rí láyé oyún òdò sí la ọmọ gidi ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ẹ̀ mọ́ jẹ́ náà àbá yóò sì

ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọ̀wọ́n ní obè tí ò ní yóò fi kí ní Aba àbá ó gbìyànjú kọ́ bá rọ̀ ọ́ dákú ẹgbẹ́ ẹmẹ́jẹ ọ̀dákú torí ọlọ́run ẹmẹ́jẹ fún gbogbo ọkọ rẹ̀ gbogbo àwọn iṣu <laughs> twenty one lọ nílẹ̀ kí ni ọkọ̀ gba gbogbo àwọn gbogbo ẹ̀ lọ kó wọ́n já gbó rẹ̀ torí ọlọ́run kọ̀wà

ó tó ń tọ́mọ lọ ó tó fẹ́ gbìyànjú àwẹ̀ kò tó ráwẹ̀ gbà ọdáwẹ̀ ọdún ọ jẹ́mọ̀ ọdáwẹ̀ ọdún ọba tó ń bá tiẹ̀ lọ ìgbà tí èdè ọdún kẹta àáfà rẹ̀ tó ti gbò oyún kejì kí ni o ó ti dúó jẹ́mọ́ ó tó gbìyànjú ọdáwẹ̀ ọdún ọdún kẹrin ó tó ti bímọ ó tó ti ń tọ́mọ lọ́wọ́ ìgbà tí èdè wà lọ́ọ̀bẹ̀rẹ̀ ní ó lè jẹ àrùn ọdún mẹ́jọ sọ́rùn tí ò ní ṣe kí ni o tí ò ní san tẹ́wà padì ó ń gbìyànjú àti gbà rẹ̀ kò rí gbà ìyẹn lọ́rọ̀ inú àbá ìṣe kí ni o ló ṣe wọlé ń bẹ̀ yẹn wà lálẹ̀ bí ilẹ̀ yìí ti kú náà fìdíyà tó ń kọ̀ àmọ̀ mẹ́kì irú obìnrin yẹn kó fún olùsí ló ń jẹ ọ̀dẹ̀mọ̀sẹ̀ ti gẹ́ẹ̀tì ìdájọ́ mi láàrin ọlọ́run ti rí pé á ah, obìnrin yìí sọ̀lẹ̀ kó tó di wọlé ọkọ gan pẹ̀lú mọ́gbàwẹ̀ súnà àrùn òkè problem that àwọn àdámọ́tẹ̀mí ọlọ́run dá mọ́bìn obìnrin ọmọ lóyún yóò mọ kò jí ó gba yọọ yóò wà ló ta fún ló ń jẹ gangan lè mú rẹ̀ ọkọ rẹ̀ si kan lọ́wọ́ kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ ń lóyún ó ń bímọ ta ló ń bímọ fún ọkọ wà lálímọ̀ òlúdìláwú ríkùwú náà wà kí túwọ́tùwú náà bìí máa rò ọkùnrin tá à ń bímọ fún ọlọ́run nífẹ̀ẹ́ ráwọn bàbá ọmọ tá à ń bímọ fún ìjẹ́ ẹ̀mú ìyàwó àtọmọ ọrùn wọn lọ́wà àtàṣọ tí wọ́n máa wọ̀ jẹ́mọ́ ìtọ́jà ni pé ọkùnrin tó bá wà responsible òun ni kó ṣètò fídíyà fúnyàwó ẹ̀ torí pòun lọ jẹ̀rin yẹn ń bí máa fún kọfà àìlẹ́sẹ̀ kí ni o àìlẹ́gbà awẹ̀ ṣùgbọ́n wá rí kọ́kọ́ rẹ̀ gan tó òun náà gbìyànjú ni ó ń ṣọ́gbù ni àti jẹun nínú ilé gan Alhamdulillah, ni ìwọ sì rè olówó lọ́wọ́ mọ́rùlẹ̀ dúró dọkọ̀ rẹ̀ ṣèbí sí ọlọ́run là ń sọ ìwọ náà ṣe fi bí àmì owó rẹ̀ kò sí tó burú ń bẹ̀ ìjọ tẹ̀lé bóò láti wá máa ṣe tọ́rọ àwọn èèyàn máa ń ṣe mistake wọ́n rò pé fídíyà ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ fún aláwẹ̀ ẹ fún ní oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ ní ọ̀jẹ̀ sàárì àti tọ́ọ̀mù rárá ìtumọ̀ fídíyà kọ́ yẹn fẹ́ẹ̀rí fídíyà ni wípé ẹni tó bá jólósì àwọn ẹjọ́ kan oúnjẹ ẹ̀kan ìjọba tí mo pe o kèé fóúnjẹ ẹ̀mẹ́jọ kèé ṣe sàárì tọ́ọ̀rù oúnjẹ ẹ̀kan kódà dandan kọ́ ni kọjá sí páláwẹ̀ oúnjẹ fún o ẹgbẹ́ mẹ́jà ṣe mistake ṣe fọ́ọ̀ràn yàn kọ́sàjẹ́ pé mùsùlùmí ni ẹgbẹ́ fún ó lè jẹ́ pé ìyá arúgbó kan tó wọn bò sùn bá àwẹ̀ mà tí àwọn ọmọ rẹ̀ ti kú àbáwọn ọmọ rẹ̀ ti yìn náà ó lè jẹ́ ìyá arúgbó nǹkan tó wọn ọ̀gbà rẹ̀ lẹ́lọ́ gbé fún ó lè jẹ́ bàbá arúgbó kan tó ti da arúgbó tí ọ̀rẹ́ mi tọ́jú ẹ̀ lẹ́lọ́ gbé fún jẹ́wọ́n ti sáà ń sọ yé ó lè jẹ́nu rọ̀mọ́bọ́n ó sì lè jẹ́ báàdà rọ̀mọ́bọ́n ó lè jẹ́ pẹ́nu àwẹ̀ lẹ́sẹ̀ tó ń jẹ yẹn tágbára rẹ̀ bá wà ó sì lè jẹ́ ẹ̀yìn kíni o ẹ̀yìn àwẹ̀ bẹ̀tọ́ bá lè jẹ́nu àwẹ̀ ọ́ dáa pọ̀ torí gbogbo sọ́dà àbá ṣe àwẹ̀ ládàá rẹ̀ máa ń ṣe kí ni ó tó ń pọ̀ sí kí láwá kí fi ṣe àwo oúnjẹ táwọn èèyàn bá máa ń jẹ nínú kan ọjọ́ kan láti ó ẹyọ kan ibo làwọn àti àdírísì ọkùnrin tó súnmọ́ yàwó ẹ̀ lọ́sàn-án tí wọ́n ní pé tí ọ̀bá lè gba àwẹ̀ kó fún èèyàn sixty lóúnjẹ àwọn àáfàá ní fámúrù tí wọ́n gbé wá bànà bí ìjọ náà ó ṣe déédéé múdù sixty ìyẹn làwọn àáfàá ti ṣe bá tù pé ti gbé fún pé kọ́ lọ́ọ́ fi ṣe kàfàárà ń tó ṣe yẹn bó ti ẹ̀já sí pé ọkùnrin náà sọ̀rọ̀ rẹ̀ kọ́ ara ẹ̀ tó gbé lọ́sàn-án wọ́n tó wá ní kọ́ àdẹ́bí tó wá ní ọ̀wá tó gbélé ìkọ lọ́nà báwọn olóòjì olóòjì olùmọ́tò lójú tẹ́lẹ̀ kan tó tó sì dìde lọ́nà òní òun ló tó jẹ nǹkan rẹ̀ àwọn àáfàá ní tí wọ́n lò ń jọ náà lọ́hùn ó ṣe déédéé múdù sixty ajẹ́ pé múdù kan rẹpítẹ́ǹtì kéne o ìjọ kan jẹ́mọ̀ ṣe tí mo sọ yàbí òye múdù kan nínú òlu tiwa yìí déédéé agolo méjì àbọ̀ mílíìkì tá a máa fi wọn aláìsẹ̀ wa bí agolo méjì àbọ̀ sí mẹ́ta ni bẹ̀ká apọ́símẹ́ẹ̀tì ẹ̀ ká ní agolo mẹ́ta jẹ́mọ́ agolo mélòó agolo mẹ́ta obìnrin tí ó gbà rẹ̀ last year twenty nine ní Ramadan ẹbí á ní thirty ẹ̀táǹsì thirty pẹ̀lú agolo mẹ́ta ó máa jẹ́ ninety mix tí ẹ ti mọ̀ gbà ó clear èyí o ní pé agolo mẹ́wàá ló sì wà nínú kíni o kóńgò kan kóńgò mélòó nù jẹ́mọ́ kóńgò mẹ́sàn-án tẹ́ ẹ bá ti ra ráìsì Congo mẹ́sàn-án bíi four five mú ọwọ́n bíi five thousand láìsí kóńgò mẹ́sàn-án ẹ lè gbé fún èèyàn kan ẹ lè pín sí méjì kóńgò márùn-ún kóńgò mẹ́rin ẹ lè gbé fún èèyàn méjì ẹ lè gbé fún èèyàn mẹ́ta kóńgò mẹ́ta kóńgò mẹ́ta kóńgò mẹ́ta bọ́ bá ṣe wù ní dandan kọ́ ni kẹ́ ẹ sè é dandan kọ́ ni kẹ́ ẹ fata sí dandan kọ́ ni kẹ́ ẹ fepo sí ẹ̀wà lọ lágbára támúrù lọ lágbára ó ní pé n tánà wákùnrin náà jọ náà támúrù ni támúrù àìdẹ́ ẹ̀ sì àìfata sí òṣùwọ̀n ní ṣẹ̀rí àníìdì tọ́ ọba ti yọ tó ṣe déédéé múdù yẹn lọ iye ọjọ́ tọ́ ọba jẹ ìwọ́ tọ́ ọjà yọ ọdún méjì mẹ́ta sọ́run ó ti bọ́dà jọ báyìí ó lè gbà mọ́tẹ́ èkú kéèsé pé àfi tó lè tó lè rí gbà ńgbà ọba wọn mẹ́lópọ́ọ̀sì tó bí mọ́mọ́ àbó ti lọ fi gígùn ọ̀hán àlàáfíà wá dé tọ́ ọba lè gbà padà gbà á tó ti yọ ṣùgbọ́n ètò òfi wá jẹ́ kó ní ìgbà tó faranira rẹ ọ̀wá dúró níbi ọ̀rọ̀ Ibn Abbas pé ìwọ obìnrin tó olóyún àbí wọ́n tó ń tọmọ lọ tó lágbára àti gbà àwẹ̀ kó jẹ́ pé bíbà rẹ̀ wàhálà ńlá ni fọ́ ó lọ́lọ́ ń bá wọn náà rí wàhálà lẹ̀ bí náà yù tí kú náà wú síbi àtúntò ánìmẹ̀kì èyí tó fi àmọ̀ ìkàpé ọdá ìyọ̀ ọdún mẹ́ta ọdá ìyọ̀ ọdún mẹ́rin ó tún sọ ọjọ́ ọlọ́run ní gbèsè inú rẹ̀ sì sùn dùn wà ní ọ̀yẹ̀kọ́ ọmọ sọ́kọ́ ọmọ sọ́kọ́ ọmọ ìbànújẹ́ ni látọ̀dọ̀ gẹ̀rẹ̀ rẹ̀ sí ìdíráyé gbàgbọ́ ọlọ́run ó sì tún sọ inú rẹ̀ tó ń dùn tètè lọ ra oúnjẹ tó bá ti pò ń lónìí approximate ẹ̀sì kóńgò mẹ́sàn-án káláàrù ọdún márùn-ún lọ jẹ kóńgò forty five lọ́lọ́ ràbá lọ́lọ́ láìsí one and a half bag sixteen thousand one tàn yánà àdìbò lọ́dọ̀ wa tó o ti ní sixteen thousand ọkọ̀ ra báàgì kan ó tó ní eight thousand ó tọ́ra kan twenty four ẹ̀yin obìnrin lọ́wọ́ lọ́nà o ara lọ withdraw ara mú atm ẹ̀ tó o bá ti kó o lé lọ withdraw o lè first bank wà lóṣù kàlẹ́ǹgì àbí wòrò òjì ọ̀bà withdraw ó sì lọ ra àwọn olùsìnkọ̀ ládùúgbò yín lọ ṣe kí gbé fún wọn tàbí kọ́ lọ bá àbá rẹ̀ jẹ́ àdúgbò fàtà wá lónìí ẹ bá ń gbọ́ ọ̀gẹ́ fún ilé ìtẹ̀mú ẹ̀fọ́ pásọ̀ ọ̀dí ẹ̀ fún mi kí n lọ wùdúrọ̀ kí ni o ààrẹ ọdún márùn sẹ́yìn mo ṣe ń lóyún mò ń bímọ fún yín mò ń lóyún mò ń bímọ ọ̀dẹ́ ìráwẹ̀ gbà ọyẹ bá mú ìtẹ̀mú fẹ́ lọ wùdúrọ̀ kẹ́ bí fọyín aláìsí wọn náà ní àá kí ni o wọn náà ní àá bá ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run o sì ní dáràmà níwájú ọlọ́run jẹ́mọ́ mo rò pé yẹn ti clear àbí ò clear tó bá sì jà sí wípé èèyàn fẹ́ ṣe ni ṣẹ̀rí àbáyé ẹ̀lẹ̀ ó ti wò wípé mọ̀jà àwẹ̀ táàtì lọ́dún tó lọ mọ̀jẹ táàtì lọ́dún méjì sẹ́yìn ọjà àwẹ̀ sixty mọ fẹ́ fún èèyàn mélòó lóúnjẹ jẹ̀mọ́ èèyàn sixty fẹ́ wá rí táàtì sọ̀ra nu o fẹ́ rí ọba bá fẹ́ san fídíyà ọlọ́run fún lájẹ́ tí ń fo fídíyà tù tọ̀ áàmù mìsíkì olòsì lọ́lọ́run ní o àṣetọ́ bá fẹ́ ṣètọ́rù fáwọn èèyàn tọ́ ọ bá lọ fẹ́ àwọn tí ẹ̀mú wọn ò nira tọ́jẹ́ báwọn ló ṣe sọ́ọ̀rù èrò tán bí àlọ́dọ̀ ọlọ́run ó ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ sí pé ní ìṣe wọn tí máa ń tọrọ owó níbi ọjà ọba yẹn àbí bí irú bí ọ̀nà ayẹyẹ àwọn máa wọn jọ o lè bá tí wọ́n tó bíi kó o tún fi ṣe sọ́dá kọ̀kọ́ o pa bí ẹran kan àbájí lọ́ra o tó bá wọn fi sí lórí lọ́wọ́ wá kíní tékèwé àbíkílẹ̀ máa ń àwọn akéwọn ọba gbé lọ sì ọmọ wọn sì ń fẹ́. ṣùgbọ́n tí ọgbẹ́lẹ́yìn bá jẹ́ pé wàhálà ní máa wá ata máa wá kọrí máa wó òróró kó tó máa wówó ẹja láàmú ra gàárì kọ́ rè yìnbọn kọ́ ra àwọn nǹkan tí ó ṣe é wọ̀n èyí fi sú serú ẹ̀ torí pé sùn ò ṣe é wọ̀n ìjọba ṣe tí mò ń sọ yìí àbí tó bá sọ́dẹ̀ lùbọ̀ ìbàjẹ́ láfún ìbàjẹ́ gidi gbówó rẹ bá ṣe mọ́ tọ́ọ̀bà lágbára láìsí ọ̀sà lágbára gààrí lọ́ra gààrí kóńgò mẹ́sàn-án gbé kólóòsì gààrí wà sípà tá a bá ti ṣe léyìí a ti mú ìwọ ọ̀tọ̀ lọ́n kú o ṣùgbọ́n ẹ má gbàgbé o wà á ń tẹ̀sù mú kọ́ ìròyìn lákan kọ́ọ̀bà àwẹ̀ yẹn gan lólóore tó bá wá di pọ̀ làgbà rẹ̀ ló tó kan kí ni o fìdíà àáfàá ní gbogbo nta wá sọ fún lóyún yìí òun náà láàmà lò fún kí ni o almorbe obìnrin tí ń fọmọ lọ́yàn tí ń tọmọ lọ́wọ́ ẹ̀rí pọ́bìnrin yẹn ìdájọ́ ti ẹ̀ ìdájọ́ méjì ló wà ń bẹ̀ ìdámẹ́ ẹjẹ́ àfarabalẹ̀ torí tọlọ́run ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni pé tóbi bá ẹsẹ̀ bímọ nípa ẹ̀jẹ̀ nípa gangan máa ń wá obìnrin tó dẹ̀ ń ṣe ní fáàsì àràmù ní fóun náà kò gbọ́dọ̀ gba àwẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni Ramadan dé obìnrin mi lè ṣe ní fáàsì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì twenty days thirty days bọ́yọ́pọ̀ ju ogójì ọjọ́ forty days ó lè jẹ́ pé gbogbo àsìkò Ramadan ó ń ṣe ní fáàsì lọ́wọ́ fẹ́ẹ̀ mọ̀ pé ní fáàsì ni òjò ṣe kí ni òjò gbá eyín ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ tí òjò gbá àwẹ̀ yẹn tóun náà bá lágbára bí mo ti ṣàlàyé ṣáájú láàrin pé ẹ̀jẹ̀ bímọ kan dá ọ́tọ́jú ọmọ di rọ̀mọ́bọ́n mi tó bá lágbára kó gbà tó bá wá rí i pé kò rọrùn kóun náà wá lo àwọn àdájọ́ tá a lò fún kẹ́ni olóyún ìdájọ́ mi tó ní pé tiẹ̀ ó lè má jẹ́ ní fa ó ti parí ní fa tí rọ̀mọ́bọ́n tó dé ọmọ rẹ̀ ẹ̀sẹ̀ dóṣù mẹ́rin ni ọmọ rẹ̀ ẹ̀sẹ̀ dóṣù mẹ́ta ó ti parí ní fáàsì bí oṣù méjì sẹ́yìn ṣùgbọ́n ọmọ rẹ̀ yìí ọ ń tọ́jú ọmọ lọ́wọ́ ni ọmọ kékeré sì ni kèé sọmọ tó ti pọ́dún kan ọdún méjì tó ti gbọ́yàn lẹ́nu ẹ̀ kéé lẹ́nu ọmọ yìí àwọn àfáà nítorí tóbìnrin yìí ìbàjẹ́ náà ọmọ tí ọba ti wá rí nǹkan jẹ ara ọmọ ni ọmọ kílẹ̀sì ọmọ kékeré tó fẹ́ ọmọ ọlọ́mọ léèmọ̀ ọlọ́run nìkan ọmọ kékeré ọgbà àwẹ̀ ìwọ ló ń fìyà jọmọ yìí kí lọ fẹ́ fìyà jọmọ ọlọ́mọ sí jọ nítorí ọlọ́mọ bá rò pa àwọn ẹlẹ́ kìí ṣe ní fáàsì lọ́fà ìgbà àwẹ̀ tiẹ̀ kí lọ́fà jẹ̀ mọ́ ọ̀ǹtọ́mọ lọ ìdájọ́ olóyún náà ló lò tọ́ba ti di pé kọ̀rọ̀ ọlọ́run ìwọ náà lọ ṣe fídíà èyí ò ní ṣókí lábala tó ní ṣe pẹ̀lú obìnrin olóyún àtobìnrin tí ń tọmọ lọ́wọ́ ká dájú ń bẹ̀rùn ìbéèrè tó lè máa wú àwọn míì bóde táàmà ṣàlàyé kọ́lọ̀n kó jẹ́ agbóyé ọ̀dà dọ́ọ̀kù tọ̀hám obìnrin tí ó ń gbàwẹ̀ lọ òun ni yóò dáná ìfọ́ọ̀rù fún ọkọ rẹ̀ àti fún àwọn ọmọ irú obìnrin yìí tí yóò dáná ìjó lè tọ́ oúnjẹ wò ó ń gbàwẹ̀ kí ẹ̀kú ò pé bọ́yá ní fáàsì àìdọ̀ nǹkan kan òun ń gbàwẹ̀ ni ṣùgbọ́n a ti pé ààwẹ̀ a gbọdọ jẹun a gbọdọ mu bẹ́ẹ̀ náà sì ni gbogbo oríkèéríkèé ara wa àwọn àfáà ní òfin tó burú obìnrin tí ó gbá ààwẹ̀ ó lè kọ́ oúnjẹ rẹ̀ jọ ń torí ọlọ́run náà torí ààwẹ̀ o tó ń jọ tí yọ̀gá fọkọ rẹ̀ jojúmọ́ lọ kọ́ àmọ́ ní pé ti dáná àti àwọn tí máa ni mo ọkọ jẹun lánàá oúnjẹ ọmọ náà ìjẹta àfà oúnjẹ òníyọ̀ iyọ̀ tó ìjẹrin nígbà téèyàn ń jẹ téèyàn máa mu ni ọkọ ni ò lè jẹ ọkọ wa ama bí ó ṣe sọ̀rọ̀ mọ́ ó ti complain complain pé arábìnrin wa ni nínú iyọ̀ ọjọ́ oúnjẹ tàbí kí ọmọ ṣe kí ni o kọ́mọ̀dọ̀ tí ó ti ayẹra obìnrin kan tí ti ráìsì ó ti ráìsì two hundred ó ti rẹra one fifty ó ti kan ó ti oúnjẹ ìfihùn kí lọ́fà torí pé yóò sọ àbí yóò má ṣe oúnjẹ rádaràda fọkọ rẹ nú àwẹ̀ fóò lóbìnrin ó ṣe wá sọ ìmáàmù Buhari máa má ṣàlàyé nínú sọ̀rọ̀ Bukhari wọ́n dẹ̀ mọ́rọ̀ àtọ̀rọ̀ nínú àwọn aṣíwájú rere kò sí ń tó burú fóbìnrin oúnjẹ wò bóò ni ó la ń tọ́ oúnjẹ wò kìí ṣe sómáàkì kìí ṣe ikùn torí pé náà bá pé ti ń jẹ́ láìsàlì máa kọ́rọ̀jà ìtọ́ wọ inú àgbẹ̀dùn wa ìlọ́bà àwẹ̀ jẹ́ kìí ṣe ń tọ́ jáde nígbàgbé tẹ́jẹ̀ bá jáde lára èèyàn ní ìsúbọ́yá bléèdì yáàyàn lára ẹ̀jẹ̀ bá jáde lára ẹ̀kọ́ bá àwẹ̀ jẹ́ téèyàn bá donate blood èèyàn donate blood nínú àwẹ̀ èyí tó rinlẹ̀ jù náà ọ̀rọ̀ àwọn onímọ̀ èyí ò kọ́ ni mọ́sálà àtò ní ìyẹn náà bẹnu tí àti mo gbé dání gbogbo àwọn tí àti bẹ́wájú mi wọ́n ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ téèyàn bá donate ẹ̀jẹ̀ nú àwẹ̀ kọba àwẹ̀ rẹ̀ jẹ́ tára ọba ti ní tára bá ní ó lè lọ nítorí ẹ̀ ó donate ẹ̀jẹ̀ láti tẹ́kù ẹlòmíì tí ọba ti múnira fún kò ṣe nǹkan kan torí pé ní jáde lára kò ṣe kí ni o kọba àwẹ̀ irú ẹ̀ ni pé èèyàn kan kọ mú kọba àwẹ̀ kọba àwẹ̀ àgbẹ̀ kọba àwẹ̀ ṣùgbọ́n tó bá wọnú bóyá òbí síbì kan ó lè jẹ́ síbì ní òfin kíni o ní ó fi kan wọn àbọ̀ ara mú ọwọ́ ó fi kan bọ́yẹ́wà ẹ̀wà tó ti fọ́ gidi bí nǹkan míì ọwọ́ ara òbí iyọ̀ sí ìtò ó tó fi iyọ̀ sí ó tó rò pọ̀ ó tó fi ahàn oúnjẹ ti wà delicious ó ti wà ilé palatable ọkọ mi lè ṣe kíni o ó lè máa kó jẹ báyìí àwẹ̀rẹ̀ ọ̀dà ó fi kan wọn lójú ẹsẹ̀ wàá túúta àwẹ̀rẹ̀ ọ̀dà rárá mẹ́jọ ọjọ́ tó torí pọ̀ wá gbáwẹ̀

òun ni ọmọ tẹ́sì oúnjẹ yóò bá ya ràfídì tẹ́sì oúnjẹ yóò bá ya ṣàìdá tẹ́sì yí àmọ́ tẹ́sì oúnjẹ ẹ̀ nídìí ọmọ eke kankan ìwọ tó ọgbà àwẹ̀ náà ni ọtọ́ oúnjẹ wò ọtọ́ oúnjẹ wò báyìí ọtọ́ oúnjẹ wò ṣé oúnjẹ tó ọtọ́ wò sóò ti gbé mi sọ náà fún ni a ní ọtọ́ oúnjẹ wò wọn ò ní kó ibi síbi buráìsì kọ́ wá dàsọ́ fún <laughs> ọbẹ̀ kan ọdọ́gbọ́n sí lẹ́yìn òní ni ṣé àbí kò tó àwọn àǹfààní lọ́dà bí ìgbà tá a fomi yọ nínú àwẹ̀ ni ó nípa lè jẹ pákó nínú àwẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá rí pọ̀ mọ́ bó ṣe lè jẹ́ tóbi jẹ́ kó ní òní ṣe fẹ́rẹ́ sọ́nà ọ̀fun sí ilẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá máa bó ṣe ń jẹ pákó nínú àwẹ̀ tó jẹ pákó àwẹ̀ rẹ̀ ọ̀bà jẹ pákó tẹ́ni tè pákó ṣe kí ni o ó ní tè tó o bá tẹ̀sí oúnjẹ náà tí ìtọ́wò ní ọ̀wọ́ náà fún rẹ̀ àwọn kì í ṣe pọ̀ wá dọ́gbọ́n bu omi ẹ̀wà sórun lọ́ba gbé mi àáfà èyí ò lọ́ba àwẹ̀ jẹ ó tẹ̀sí oúnjẹ kò sí ń tọ́ba àwẹ̀ jẹ ń bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ká gbọ́ ilé yìí yé bákan náà lílé sí ìró obìnrin bàbá sọ́lé àlùfẹ́ mi nínú tíra àwọn fásitì dìlíjà láàlì wàlẹ̀ ìkọ̀rọ̀ tíra yẹn wà wájú mi ń bì sọ́jẹ́ sẹ́rí ìbùlúgbìlì mọ́rọ̀ mọ̀já lájú mẹ́rin ni volume volume three rẹ̀ òun náà ti tàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n láwọn kan náà onímọ̀ ní pé téèyàn bá létí ìró ọba rẹ̀ bàbá ní pé kán mẹ́rin wọn wá wọ́n lẹ́rìí kẹta ìró ìlú ọba àròjẹ ló ṣẹ̀rí àná torí pé tí ìró téèyàn bá lè sójú kìí ṣe pé yóò wọnú òfin rẹ lọ sẹ́ẹ̀dí tó fà ní pé ẹ wo ojú yìí ìmú ọ̀nà ọ̀fun gbogbo àwọn oríkèríkè yẹn lọ connect ẹ̀rí pẹ́lú ní ìgbà rẹ̀ tó bá lóògùn àbòfin nǹkan símú ọlọ́run ti mọ bó ṣe já gbogbo ẹ̀ ẹ̀ẹ́kẹ̀ẹ́kẹ́ táwọn sáyẹ́ǹsì bá ṣe kíní kan tó bá gọ̀ kíní kan gàgà ibi tí wọ́n màdé nù ibi tí wọ́n tó màdé ta lọ́mọdé mọ́ àmúlá ìyẹ́ làwọn pé tẹ́lẹ̀ bá ìró lè gbabẹ̀ lọ síbi ọ̀nà ọ̀fún tó gbabẹ̀ àbà ìró ní jẹ́ kéèyàn fi ilẹ̀ àwẹ̀ obìnrin gbogbo oge tó ọba ṣe táwọn èèyàn rí tàbá rújù ni èèyàn lẹ́fẹ́ lọ́dọ̀ ọlọ́run ó dé àràmù kọ́ ni jáde ọmọ wa lára àwọn obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ọba mùsùlùmí jáde yóò jẹ́ kó o tó ọkọjá àwọn ọkùnrin ó máa tán ọ wò tó ọba wà náà yàrá pẹ̀lú jáde ọ̀gbọ́dọ̀ nínú àdíjì obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ àmọ́bí sọ́lọ̀lọ́ àlọ́sọ́là ó ní wọ́n mọ̀ sọ́pọ̀ ní pé áńtì zaniya onísìnàníọ́ onísìnàníọ́ onísìnàníọ́ àwọn mọ̀lẹ́ kọ́ ọmọ wa rọ́jì ètò ìlú obìnrin yẹn lórí ti irú náà obìnrin tó yẹ pé gbogbo ẹ̀ náà àti obìnrin tó yẹ obìnrin kan tè ó fi kan síbi iwájú orí báyìí ó tó fi kan sí gbogbo ẹ̀ sẹ́ẹ̀dì gbogbo eléyìí àwọn ọkùnrin tó bá ń rí lára rẹ̀ ọ̀ sọ̀wọ́n dẹ̀ lẹ́sẹ̀ ìwọ tí wọn náà fi ọ̀ṣọ́ rẹ̀ hàn yẹn ó dẹ̀ lẹ́sẹ̀ ọ̀nà ńlá ti gbọ́dọ̀ sọ ṣe ṣùgbọ́n kan bo gbogbo ara tiẹ̀ ọwọ́ alẹ́ tí ìrònú ààrẹ ọba ààrẹ jẹ ẹ ń bá ààrẹ jẹ òun ni ó mẹ́rin wá nínú ṣẹ̀ríà ọ̀dà alukubula fi nàárì Ramadan ààrẹ ọkọ rẹ̀ bá rárá àwọn àfa àsọ ń tọ́jú tó rádi tí Aisha gbáwà rọ̀bí àlọ́ àníà ó lànà bí àwọn táwọn jẹ́ yàwó rẹ̀ a máa kí àwọn lẹ́sàn-án o, ó ní ṣùgbọ́n o wà ń wà ámúlákù ìyàwó Aisha ó ní bí o tó control sexual orientation àdámọ́ ara rẹ̀ ànábì lè ṣe kí ni ó lè kọ̀ǹtò rẹ̀ púpọ̀ ànábì èsẹ̀ni tí ó wà kí ìyàwó tí wọ́n ní yù tí spáàmù ọ̀ jáde lára ẹ̀ àbí rí yù ànábì èsẹ̀ni tó ń bá kí ìyàwó yóò bá dì mọ́ wàláì ọ̀yájá lọ síbi kíní yóò bá di nǹkan mìíràn yóò bá di àbá ah, ah, kíní ìmọ̀tí bí ìmọ̀tí látàá pọ̀ wọ́ ọlọ́run ó ti ọ̀dà sáà tọ́nà àdìgbì àfà àdáràn ọ̀dáràn 50 ọ̀dáràn kàfàárà ìyàwó náà fẹ́ gíní ọ̀dáràn ó lẹ́gbẹ́ mọ́sálà ní ìtọ́ jẹ tọ́ já sí pé obìnrin wọ́n jẹ́ nípa náà fi bá lò pọ̀ sọ́dáràn èrú tó nílẹ̀ jùlọ pé dẹ̀fẹ́ kó wá láti gbogbo agbára pé wà àjọkọ ọkọ rẹ̀ jọ ń pa lọ́sàn-án bí ẹran àgbọ̀dọ̀ wa ọlọ́run lọ́kọ̀ ti máa torí pọ̀ náà ọlọ́run làwẹ̀ lọ́ba di àbá àbá ti nẹ́tíwọ́ọ̀kì bá sí ọ̀ẹ́sẹ̀ ní àbá sí ń bọ̀ yìí ọ̀daràn lélẹ̀ ọmọ bó ṣe mọ̀ sáré fẹ́ bó ṣe sá lọ fún òun inú ṣe máa ń lágbára rí gbà ní wá ń bì gbogbo àwọn ni náà ń bọ̀ ló burú jù anabi ṣàwálì anabi

wọ́lọ́mọ wà láàrin ayé rẹ̀ kámẹ́rẹ̀ pé kìíní kan ní ọmọ bóun dáná sàárì yá ìyàwó rẹ̀ ọmọ bóun gbóúnjẹ wá yá ìyàwó rẹ̀ yá gẹ́fẹ̀rẹ̀ndì ẹ̀ yá ìyàwó rẹ̀ àtọ́ranù ó ti bá ọmọ tẹ̀sọ́rọ̀ màmá ẹ̀wọ̀ ẹ̀yìn náà ọmọ tí ò tí ni ẹ̀ẹ̀kan bó láti máa ti wa gbé wà lẹ́yìn ọ̀ẹ́sẹ̀ ṣe nìka ní bí ọkọ̀ ṣẹ̀kan tí rọ̀mọ̀dọ́ òde ló ṣe nìka àsìkò tí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀sẹ̀ wà bá ilé gbù ganu ó gbé nẹ́tíwọ́ọ̀kì ẹwọ náà kí ni rọ̀mọ̀dọ́ ni àsìkò ń gan ní ọkọ̀ àti àwọ̀ ẹsẹ máa ń ni ó tún kúrò náà yóò tún rògbé ọkùnrin yìí láti ni o ojú ọ̀nà ń túbọ̀ díẹ̀ díẹ̀ ni tí ì bá wọ́n tó bá di pé kò ní káàrẹ̀ tí ìṣẹ́ ọlọ́run sì ní kí ọ́nìmọ̀ ọ̀tá lọ́gbọ́n sí ọ́nìmọ̀ rẹnu mọ́sálásí kéṣù ọmọ lónìí lọ́sàn-án ọmọ kọ́mọ̀ jẹ́ kí wọ́n dáràn ìyàwó náà dáràn bẹ̀tọ́ pé gbogbo háwà láti gbogbo lóbìnrin yẹn ṣe pé à wà láì kò sí tọ́jọ́ ṣùgbọ́n ọkùnrin padà ọkùnrin yẹn padà fọ́ọ̀tì ẹ̀ pé nò irú obìnrin yẹn àwọn àpá bẹ̀tẹ́ pọ̀ naa náà òun náà sáré gẹ́ ẹ̀sà ọ̀dà bẹ́ẹ̀ náà wọ́n jọ dára ní kàfàrà wọ́n jọ pèsàrà ní níwájú ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àfáà ló di ọkùnrin lè kàn tó ààrẹ alùkúbùlà tó ta kan sí méjì kíkìsì kan ṣáháwà pẹ̀lú àníyàn tó ní í ṣe wà kúbúlà tó ń bìlà àṣà àwà ìkẹ́bẹ̀ ń bẹ tí èsì pé èèyàn láníyàn tọ́jọ mọ́ sexual orgy kankan irú èlé tá a máa ń kíìtì àwọn ọmọ wa táyì kíìtì àwọn ọmọ wa ẹ̀yẹ̀ lè kíìtì ọmọ ẹ̀kọ́ máa ro àníyàn rádaràdá tó bá jásí pé wọ́n tó o lè kọ̀ǹtú ara rẹ kìí ṣe pé kíìsìn fi èyí tó lè àtráktì rẹ mọ́yàwó rẹ ọkẹ̀ sàlámù alẹ́kùn ọba kíìsì òsì bá tiẹ̀ lọ inú kọjá kó sàlùwàlà fẹ́kọ̀ọ́bàlùwàlà rẹ jẹ́ tí nǹkan kan ọba jáde lára rẹ̀ ọba bá lọ ṣùgbọ́n pọ̀ lọ́pọ̀ ọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀ ìlọ́fà ìwọ́tọ́ ọba jóde kọ́mọ̀ jẹ́ pé sùn òun lòwọ́ náà bá apá rẹ̀ tó ọba ti rí pé ó ti ń gbé nẹ́tíwọ́ọ̀kì sísìn bọ̀ tó ti rí pé kò ní tètè gbẹnu kúrò lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ ni nẹ́tíwọ́ọ̀kì ó ti máa ràn mára wọn ọ̀rùn àbóṣe ibi sísẹ́ẹ̀mù ara jáwọ́ èso òfin ní lónìí ṣùgbọ́n tó bá já sí pé kúbúlà tí ò mú wàhálà kísìn tí ò mú wàhálà kankan dání nọ́mà rèé téèyàn kẹ̀ kíìsì ọmọ tí wọ́n bá tiẹ̀ lọ òun ni àwọn àpá àní ọba àrùn jẹ ìkankan ní ọ̀dọ̀dà náà níwájú ọlọ́run ọ̀dà alìjìmá báadà sàhó ọkọ àti ìyàwó kan ti jẹ sàárì tán wọ́n parí sàárì ní bí ẹjá kan parí sàárì ní bí four forty ibi wọ́n ti parí sàárì wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn jẹ́ fún mi níta àwọn ọ̀kan tẹ́lẹ̀ four fifty àfà àwọn méjì ọba lè kọ̀ǹtú ara wọn mọ́ alifajari ti yàn láti òbí around five ten gbogbo sàárì téèyàn ọba jensen kọ́dà dúró níbi five five oh five five oh eight ọpẹ́ jù kó fi jẹ́ pé yóò níwọ̀n bá àsìkò tàṣọ́rẹ́ láàrin jíjẹ sàárì àti alifajari eré ni àwàdà ni àfà ń wọ́n bá múra wọn gùn ọkọ̀ àtìyàwó lẹ́yìn sàárì alifajari ọ̀dẹ̀ sì yọ wọn ò lẹ́sẹ̀ wájú ọlọ́run ṣùgbọ́n gbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àfà 5:15 àti alùbájá rí ẹni bí 5:10 ni wọ́n sáà lọ mọ́ra wọn wọ́n sáà ṣe tí wọ́n ṣe lórí díké 5:12 lù mọ́ wọn ní kéni o ọwọ́ alùbájá fi ọmọ wọn lọ́wọ́ lórí ẹ̀ wọ́n dáná ìwájú ọlọ́ wọn ọ̀kọ̀ láwọn ẹjọ́ yẹn náà wọ́n fọ̀ wá san kàfárà èyí ò ti kúrò ní pé kìíní ṣùgbọ́n tẹ́lẹ̀ pàdé bàjá rí ọ̀bá yọ bá wọn ń bẹ̀ tó ti já sí pé wọ́n parí ní tí wọ́n parí àdíìsì ń bẹ lórí ẹ̀ ní o ànàbí àmọ́ ìyá wa ìṣàgbọ́n ló tó gbà wá ànàbí àmọ́ súnmọ́ òun lẹ́yìn ìgbà tó bá jẹ sàárì tán ṣùgbọ́n àlùfájàrí ò ní sí yọ ànàbí ọ̀wà ní jẹ́nàbàlá àlùfájàrí ọ̀yọ́ wàhúwà jùlọ ànàbí òṣàlẹ̀ tó ní jẹ́nàbàlá àlùfájàrí ọ̀yọ́ fẹ́ ànàbí ọ̀wà lẹ́yìn tó ṣe kíni tó ní jẹ́nàbàlá onípọ̀bìnrin ní ẹ̀yìn kíní kan àìtẹ́jẹ́ sàárì òbí sọ́ọ̀fù ọkọ rẹ o tọ́lọ́jà kò tí ì yọ ó sì mọ nature ọkọ̀ ẹ pé kìí ṣe pé yọọ wà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ káfíńfàjà yóò bẹ̀ kò sì tó àdàbí àmọ́ àwọn ìyàwó lẹ́yìn ìgbà tó bá jẹ sàárì tán ò ní tí ì yọ ṣùgbọ́n ní jẹ́nàbà la wà lọ wẹ̀ yóò sì lọ kí ó bá sàárì eléyìí náà ká gbọ́yé ọ̀dà èyí tí káàfù nínú òjò ọ̀sìn tán kóbìnrin ṣe òun ni ọ̀rọ̀ etika kéèyàn lọ ijọ́ mẹ́wàá tọ́kàn nínú rọ̀mọ̀dọ́ọ̀nù kéèyàn lọ fi kóra ró sí mọ́sálásí nílé ọlọ́run lẹ́ni tí ń wá láìlátùl kọ́dìr lẹ́ni tó tó fẹ́ súnmọ́ lọ́run sí ju the first twenty days lọ. alákọ̀ọ́kọ́ ní tó jẹ́ afẹ́ máa sọ̀rọ̀ àwọn

yálà ọjọ́ lọ́mọdé àbọ̀jẹ́ tó ti wọlé ọkọ ṣùgbọ́n májẹ̀mú wà ń bẹ̀. májẹ̀mú alákọ̀ọ́kọ́ obìnrin tó bá fẹ́ lọ ṣe ìtìká yóò jà sí pé ọ ra kúrò níbi ẹ̀jẹ̀ haidol àti ẹ̀jẹ̀ nífà ẹ̀rà àwọn obìnrin míì pàtàkì àti máa ṣe ìtìká fún ọ̀sẹ̀ àríṣe kọ́lá ẹ̀rà àwọn obìnrin míì wọ́n bẹ̀rẹ̀ ìtìká wọn bá ti á nírun wọ́n wà dúró síbi ẹ̀yìn mọ́sálásí àríṣe kọ́lá orí ìtààrí ọ̀tẹ́ àti ìtọ́ọ̀dù kéwì pépà mẹ́wàá ló wá tó nù yìí. èé kọjá o kan ọmọ lọ lé ní Ramadan twenty Ramadan twenty three orí menstruation ìjọ́ mẹ́ta ló ti bí máa ń ṣe ọmọ lọ lé ọlọ́run Ramadan twenty ó tó ti fi ẹ̀jẹ̀ àbíwọ̀ tó ẹ̀jẹ̀ ní fáàsì ń bẹ lára rẹ̀ èèyàn máa fi ṣe yóò jà sí kó dé ìtọ́ mọ́ra tí ò torí pé tẹ̀líwífù lè mọ̀sáájì kí mọ́sálásí ká máa jẹ́ kẹ́gbìn ọwà ń bẹ̀rẹ̀ wọn ọ̀fẹ́ kírù wo obìnrin lọ ṣe eighty cars ìyẹn jálá kọ̀ọ̀kọ́ obìnrin tí lọ ṣe eighty cars gbọ́dọ̀ gbàṣẹ ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ tó bá ọkọ obìnrin tí ó ṣe itikaf tó bá já sí wípé èyí tó ti wà nílé ọkọ ni kìí ṣe pọ́ fọ́ọ̀sì ara rẹ̀ lórí ọkọ rẹ o obìnrin míì ọkọ sá ti gba kámú kí la tó fẹ́ ṣe àwa ti dìyàwó àwọn ṣe kéde o wọ́n ti dọkọ máa lọ́wọ́ wọ́n ní kóbìnrin ọgbà yọ̀ǹda ni wọ́n àní kọ́ dágbére gbogbo wa obìnrin tọ́já sí pọ́ ọmọ ń dágbére fọ́kọ o sì nínú obìnrin tí ó wà lùjẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run àdísì tí mo kà lẹ́ẹ̀kan náà ni wà àtọ́ àti báàlà ha ọmọ tẹ̀láṣẹ ọkọ rẹ ni kìí ṣe pé ọmọ àpàṣẹ fọkọ obìnrin ma ń gbà yọ̀ǹda kìí ṣe pé máa ń dágbére ó ti múra tán mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ń bẹ̀rù kí lọ́kọ́ wì ọ̀dàbọ̀ sẹ́ẹ̀mọ̀pọ̀ dágbére nu obìnrin gidi mùsùlùmí ìwọ́sọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ náà èso obìnrin gidi lọ́dọ̀ ọlọ́run ọgbà yọ̀ǹda ni bọ́yà nǹkan kan wá lójijì ó ti múra tán ọ̀rẹ́ mi ń bẹ̀rù nǹkan kan báyìí mo fẹ́ lọ ní sẹ́ẹ̀ yọ̀ǹda fún mi kí n lọ sẹ́yìn pé kéde pé ó ti conclude wá ní ìyọ̀ǹda fún ọ̀padà nulẹ̀ wàlẹ́ ọ̀padà nulẹ̀ ní obìnrin gidi nu ṣùgbọ́n ti conclude ìgbà míì jẹ́ sọ fún ọ sọ ọlọ́wà fẹ́ ẹjọ́ kan a máa tẹ̀sí ẹ̀yìn obìnrin wò ń gbà míì ní ìyọ̀ǹda fún ọmọ lọ ìjẹ́ lè fẹ́ wò pé have you concluded or not ní ìyọ̀ǹda kọ̀sáyè ẹ padà nulẹ̀ ìwàlẹ́ ìmọ̀gbàgbé kí n sọ fún yín láti jẹ́ ẹ̀dógún ni a ní ọ̀sáyè

aago méjìlá ó ń tọ̀ ó ní wà láì mú ìgbẹ́ lọ wá sí irú ó ní wá wá sí ìjọ náà. ipò òfin ètò ni pé kó ọkọ̀ rẹ tí mo lè gẹ́ẹ̀sì nọ́mbà òní sọ̀hún ọ̀sẹ̀ nọ́mbà rẹ̀ sàlámù àlékún wọ́n lẹ̀ ń kó èmi nìyàwó bàbá oní Nokia wọ́n lẹ̀ ń kówó bọ̀ ẹjọ́ ìmọ̀ bí aago mélòó lẹ̀ ń bọ̀ ni àwọn onímọ̀ ti wà ń di ọ̀sán àwọn ọ̀dà ìlú náà tó dé ìjọ ṣàyé tó ní. ọ̀pọ̀ ẹni ọ̀ gbọ́dọ̀ lọ́tẹ̀ gbowó tán bá ní kó bọ̀ ò ní lọ náà nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà là ń sọ yóò kì í sọ̀rọ̀ fẹ́ nù o. jẹ́mọ̀ sí sáà ń sọ́yé ṣùgbọ́bìnrin mi kè gbàyọ̀ǹda àwọn ẹ̀yà àpànà tí wọ́n ṣe lálùbáríkà táwọn ọmọ wọn lálùbáríkà àwọn ọmọ ń gbàyọ̀ǹda ni ìwọ obìnrin tó bá fẹ́ dàbí àwọn yẹn náà máa lọ́dọ̀ ọkọ rẹ bó o wá wà ọlọ́run wá apá parí umu sọ́lámọ̀ wọ́n ní kan bí wọ́n sàlẹ̀ ẹdí ọ lágbára kọ́ ọlọ́run tí nọ́mbà rẹ̀ bá lọ padà náà lé wá àti lọ gbàyọ̀ǹda ọ̀gbàyọ̀ǹda fẹ́ lọ kí umo samsongi tó bí kí eléyàn ibi tó gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ jóbi ẹ̀fẹ́ ni àwọn ọmọ yín tó ti ń bàlágà bẹ́ẹ̀ ibi ọmọ yín dágbére pé òun lọ lé eke kọ́mọ̀ gbà lé eke lọ bòmí kọ́mọ̀ bọ̀ wá lé ṣe tí ọba gbà lé eke lọ bòmí kó pẹ̀yìn tẹ́ jóbi ẹ̀tọ́ bá ní olóbóònù tí ọba lóbóònù kọ́mọ̀ wulẹ̀ lọ bòmí kọ́mọ̀ bọ̀ wá lé àyàfẹ́ iṣẹ́ bá ti fún ní general foundation wọ́n bá ní pé wà sí ìgbẹ̀ níbi báyìí bọ̀yọ̀nà fọ́ olè lọ tó bá já sí pé nǹkan báyìí olè lọ tó bá jẹ́ fámílì bàbá rẹ̀ báyìí olè lọ wọ́n jẹ́ fámílì ìyá rẹ̀ báyìí olè lọ ìwọ tí wọ́n bá fún nírú foundation yẹn ilé eke ń lọ dágbére ọwọ́ adélé eke wọ́n lọ́mọ kíláàsì yìí kan ṣe nìkáyì So ti yé ní ìsìn ìwọ náà bá ní kẹjọ lọ bí nìkáyì èrò sọmọ jìbìtì ọ̀dàgbére nìka ìfáwọn òbí ẹ̀ ilé eke lọ dágbére wà láì ọmọ tó bá nírú tréní yẹn kò ní ní pọ́blẹ́mù ọkọ ibi tó bá dágbére kí wọ́n sì fún yí ọ̀dà rẹ̀ yóò ṣe kí ni ó ìyẹ̀ni jama obìnrin tí ọ̀nà ṣe inú ọkọ rẹ̀ gbọ́dọ̀ dùn ṣe àbá fún sẹ́mọ̀ ọdún kẹẹ̀ẹ́dógún ègbèrè ìtìkáàfù kẹ́yìn kí n sì tó fẹ́ nígbà mo ti fẹ́ yín ìràyè ìtìkáàfù mọ́ ẹ̀yẹ lọ bá àwọn ọ̀rẹ́ mi nígbà ọlọ́mọge èmi ò lè má lọ èmi tẹ́wọ́ ọlọ́mọge náà lọ́mọ ọlọ́mọ náà ni ẹ̀wọ́ àfa àfa ní ìfẹ́ ó ti yọ. sincerely ṣé ìwọ̀n a tó bá jẹ́ tó ti wọlé ọkọ rẹ̀ gbọ́dọ̀ gbọdọ àáfàá nílé ọyí sì káàfù rẹ̀ kò tún wá gbọ́dọ̀ mú bọ́rọ̀ ìnira tó ju àǹfààní tó máa rí bẹ̀ lọ jọmọ́ ẹgbọ́n mi yé dáadáa o ọfẹ́ lọ ṣe káàfù rẹ̀ ò máa ń tráfù ó di dọ́ọ̀tún ààrẹ tó dé àwọn ọmọ obìnrin yẹn wà nílé àtàwọn ọmọ ọkùnrin kéékèèké àwọn yẹn ni wọ́n mọ̀ dáná sàrí pọ́ọ̀b oníkàwọn ojú ńlé ìwọ náà dé láàárọ̀ ọjọ́ ọdún ìgbà pé èdè wọn kì rèéfù àwọn ọmọ rẹ orí ibú tó bá pàdé ju tó ọlọ́ọ̀lọ́ ṣe ní ìsìnká fún lọ wọ́n ti mọ̀ pé bàbá àwọn òkú tẹ́lẹ̀ ya wọn náà sílẹ̀ àwọn tó sì ti ń sọ wọn tẹ́lẹ̀ fáwọn ọmọ yìí ti wọ́jú àwọn èèyàn wọ́n ń bayé àwọn ọmọ obìnrin jẹ́ lásìkò tá a wà irrespective of bóyá wọ́n ṣẹ̀sìn àbí wọ́n fẹ̀sìn kódà àwọn míì tí wọ́n ń gbáwọ́ ẹ̀sìn wọ̀ wọ́n ń fi ẹ̀sìn ṣe aburú pẹ̀lú àwọn ọmọ obìnrin wọ́n ń bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ lọ ọlọ́ọ̀lọ́ ṣe ìtìká fún gbà fèèrè wọ́n ti báyé àwọn ọmọ rẹ̀ jẹ́ kí láfà ní ìtìká fún ọlọ́ọ̀ṣe ìtìká fún lóòótọ́ ó sì ti mọ nẹ́tọ̀ àfáà rẹ̀ pé jojúmọ́ ọlọ́run dá tó pé pọ̀ kò síjọ́ kan tí èsì kódà tó tọ́ bá jẹ́ ìrà ìwà aláàmọ́ dé fún ni ni ọmọ lọ́mọ pílò ní ọrùn àláyà ìkílò lè ní ìwọ̀n lọ tí ọmọ kan gbogbo bá nẹ́tíwọ̀kì máa wà àfàilé bù ìgbà tí èdè ní ti ká àáfàá ní tètè nánú Ramadan ọkẹ́ yọ̀ǹda fún ọkọ̀ tẹ lọ́rùn àǹfààní tó rí ń bí ọ̀gbọ́dọ̀ jáburú tí ọkẹ́ yẹn yọ jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ìtọ́wà dáa jù obì tọ́wà fẹ́ ṣe orí ti kó wà àkọ́kọ́ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ọjọ́ máa wọn. tó bá wá já sí wípé ní ọ̀rọ̀rùn kọ̀rọ̀rùn kí gbogbo ní ọmọ ẹ̀lọ́gbẹ́ yàwọn ọmọ tí èso ṣe orí ti kù wà ń bẹ ìlà tí ń sọ fẹ́ yín obìn ìtọ́ dáa ni káwọn ọkọ ní kọjá ìyàwó kan ẹ fẹ́ wà láì máa sọ bẹ́ẹ̀ sáà rí ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́ tó pé ìyàwó kan ni àìmọye problem ti lọ ń bẹ́ẹ̀ fún yín wà láì náà nígbà mo sì máa tí mò ń sọ

mọ́ mẹ́ obìnrin kọjá pé láàrin ti ká àfùjọ mẹ́wàá fúránì márùn ni wọ́n parí kan jọ méjì ní wàhálà ìwà dúdú oore èyí ó bìnrin kálú oore wo ní bẹ láyé tó oore wàhálà tá jẹun kéèyàn ọmọ kéèyàn ọmọ gbé sálángá oore wo ní bẹ láyé sọ fún mi náà mọ́tò téèyàn ọ̀rà sí ó lè tí tó ní oore wo ní bẹ láyé ó wá náà náà tó já sí pé àní yàgbẹ́ àní ṣe nǹkan oṣù àní lóyún àní bímọ gbogbo nǹkan àrùjọ náà wà láì rọrùn lọ́ba dé fámìlì tẹ́ ẹ bá ti pọ̀ àǹfààní níyàwó méjì mẹ́ta mẹ́rin wà láì ti ká rọrùn lẹ́ jàmọ́ ẹ kẹ̀ máa kẹ́ni pé nọmba àwọn ni wọ́n ṣe ti ká fún gbogbo wa bọ̀ wúmo ṣẹ́ ti gbọ́ kódà tó bẹ̀wò yìí ti ká E lára five alive lọ́jọ́ fún ẹgbẹ̀ pẹ̀rẹ̀ ayé ọ̀làndíà yúgọ̀ yóò lè máa rántí sàdúrà fún yín ni kéde o ìsìká ẹ̀ ti mà pẹ́ tí ó tọ̀rọ̀ yìí lọ́dún ó ti lọ o isi fù kódà tọ́lọ́ ń bá bóyè láti rí gan múra àwọn kan lọ sí múra lọ́dún ìnú fámìlì yìí àwọn kan ó dùn lé wọn mọ̀ mójú táwọn ọmọ ẹ gbọ́ mi yé ó tó dọdún mi àwọn àwọn kan lọ sí fù lóyún ẹ máa pẹ́ra ìyàwó kan náà àwọn ọmọ ọkàn yóò ní balẹ̀ fẹ́ẹ̀sì ráwọn ọmọdé ń sọ fún ọmọ tọ́ọ̀tù ọmọdé ọmọ mi ti ákùrà nítorí ọmọ mi ń lò jáàbù ọmọ yára wọ́n wà prone to satanic temptation àwọn ọmọ yára kó fáírọ́ọ̀sì lásìkò yìí àwọn ọmọ tó dúró lo yàrá rẹ̀ fẹ́ ti kó fáírọ́ọ̀sì látara Facebook mélòó lè ní ọkà náà rẹ̀ Facebook náà ti ń gbà ọmọ rẹ̀ kúrò ní ilé gbogbo tí ń tẹ̀lẹ̀ sọ́mọ rẹ̀ làwọn èèyàn ti lẹ̀ lórí Facebook kò sí yàrá rẹ̀ ọmọ tó fi eh, my father and mother are now at èyí tó ti ń lé kí ó ti wọn sí yọ wà lẹ́yìn ìṣá ìlú náà láti tààrà orí ìtàn ọjà náà ni ọmọ tó dàgbà nínú fámìlì àwọn àbúrò ti sọ ń tiẹ̀ ó lè ọmọ rẹ jẹ́ kó o tó dé tọ́lọ́mọ rẹ yàrá lọ́wà gbogbo tí ń ṣẹlẹ̀ sí ó ti wà lórí Facebook lóòjọ́ pé àwọn tí fẹ́ ẹ̀rọ ọmọ mi bẹ́ẹ̀ àwẹ̀ ọyẹ kan sọ mi ṣùgbọ́n mọ̀ ní ìkọ̀ọ̀gbà gbogbo nǹkan lóòrùn lórí íńtánẹ̀tì àwọn tí mọ́nítọ̀ rẹ̀ náà máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n kẹ̀kẹ́ gbọ́dọ̀ ṣọ́ra torí obìnrin ọkọ rẹ̀ o ọkọ rẹ̀ bá fún láṣẹ kọ lọ tí ó ti láṣẹ tó bá lọ ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ níwájú ọlọ́run ọlọ́run nígbà tẹ́ ẹ bá ń béèrè a máa sọ ṣùgbọ́n mo fẹ́ fúnra mi nínà sí à àtàwọn tá a jókòó fẹ́ rí rọ̀mọ̀bọ́n ìtọ́lọ̀ ń fẹ́ fi ṣe ni pé là alákún pàtàkì ká lè bẹ̀rù ọlọ́run tí rọ̀mọ̀bọ́n bá lọ àwọn ìbẹ̀rù ọlọ́run tá à ń ṣe yìí ẹ̀jú ó tún máa tẹ̀síwájú gbogbo wa là ń gbá àwẹ̀ tí rọ̀mọ̀bọ́n bá lọ àwẹ̀ monday thursday ọ̀lọ́ọ̀dún kankan à ń ṣe náà kí lọ́wọ́ òru báyìí tí rọ̀mọ̀bọ́n bá lọ

sẹ́rí gbogbo ń bá a bá ṣe nítorí ìkọlù ọ̀hún àmìrí gẹ̀ẹ́sì ká sì gbà pé ọkọ wa ò lè san wá lẹ́san bàbá wa ò lè san wá lẹ́san ìyá wa ò lè san wá lẹ́san torí wọn àlálùjàn náà ẹnìkan tó lè san wá lẹ́san lẹ́yìn tó bá ní kápá lórí àlùjàn náà àti náà táwa ló ń tọ̀hún àlọ́ ẹ wá jẹ́ ká lékún ìbẹ̀ náà nínú àbábọ́n ká bẹ̀ náà lórí ara wa lórí ẹbí wa lórí orílẹ̀-èdè wa lórí ẹ̀sẹ̀ wa kábẹ́ lọ́run fáwọn mùsùlùmí lórí gomẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé gbogbo eléyìí ara ń tọ́kàn wá ni kábẹ́ ìgbìmọ̀ tẹ̀tẹ̀ rọmọdọ́nà kìí soṣù àwọn fídíò àwọn ẹ̀yà ayé ẹran yóò ṣe gbogbo kọ dúdú rọmọdọ́nà kan kìí soṣù àǹjó káàkiri rọmọdọ́nà kìí soṣù ránù oṣù ìjọsìn ni káwá ṣe wàhálà lórí àti ṣe kò ń jẹ́ láíláṣù lọ́kọ́jọ́ yìí láìlátùlù kọ́dírì àárín Ramadan twenty one sí thirty ló máa ń wà ìjọ wo lọ jẹ́ ọlọ́run nìkan ló yé jẹ̀mọ́ ẹ̀ mẹ́ta àwọn àáfàá kan fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ fẹ́ẹ́ àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn gbowó lọ́wọ́ àwọn èèyàn wọn tó ba wọn jẹ́ láìlátùlù kọ́dírì ò nídìí pósà. gbogbo ẹ̀yin tí wọ́n máa fi ní àáfàá kan lọ́ta kó àwọn àwọ̀ à ń sọ ń tá a rí ó nídìí pósítà gbogbo láìlátòlè kọ́dírí pósítà ìjẹ́ ẹ̀mú lọ́wọ́ à ń bẹ̀ kèéfè torí ìtọ́lọ́run láìlátòlè kọ́dírí gidi ládùúgbò yín ẹwà àpá àtọmọkùnrin àlẹ́ kà dáadáa tó lè ṣe náà fìlà kẹ́ẹ̀tì máa jí bí aago ka aago méjì kẹ́ẹ̀ṣe náà fìlà tó gòhùn tí ò nídìí chairman láìlátòlè kọ́dírí ò nídìí chairman kò nídìí chairlady kò nídìí lecturer kò nídìí èmi látijọ́ tí mo ti gbọ́ yé èèyàn ò lè pè mí láyé tí màá lọ bọ́ lọ́hùn fún láyé látúlẹ̀ mo nífẹ̀ẹ́ lẹ́tọ̀ ọ̀pọ̀ kí n máa ṣe wá sí ara ọ́bì nínú ọwà nù sí ti mi kí n máa ṣe wá sí kí ara tí mo nífẹ̀ẹ́ pọ̀ ni kí n máa kọ́ mo lè kọ́ ọmọ kú ara tí mo nífẹ̀ẹ́ ni mo sì máa travel pọ̀ mo ẹ̀sẹ̀ bí ti traveling mi ni kò sí tẹ́lẹ̀ kọ̀fẹ́ ọ̀sẹ̀ kan tí ì travel ṣùgbọ́n torí àwọn nǹkan kan mo reduce traveling mi so ọdún mọ́sílẹ̀ kí máa ṣe wá sí tó tọ́ ọ bá pè mí fún láyé látúlẹ̀ kọ́dírì lecture mi ní wá àsìkò tẹ́lẹ̀ kéde fún máa ṣe lọ́wọ́ wá àsìkò wọn ní ṣe lásìkò òun wọ́n ní kí n ṣe lọ́hùn ni àsìkò tó yẹ kí àwọn smash fm fẹ́mi lájà àwọn ó pè mí lóru kí wọ́n bá wọ̀nyàn èmi ìwà ìwà ìwà wà ń súdíò lóru èmi ò ní láyè sí lọ tó bá jẹ́ pé bí ọ̀yàn ni látò lè kọ́ dírí lọ́nà pé smash fm mọ́ ẹ dira yín mú àwọn kẹ́lá pẹ́pẹ́ kí a bá wọn ṣe wá sí lóru àwẹ̀ àwọn èèyàn máa bèrè live program wọ́n pọ̀ rẹ̀ mi kan tọ́ lọ kódà wọ́n pọ̀ rẹ̀ mi kan látẹ̀rù wa òun náà wà mo lé mi ọ̀wà wà lẹ́nu ìwà ẹ̀dìra mo nífẹ̀ẹ́ kí n máa ṣe wá sí pọ̀ ṣùgbọ́n àdúgbò òru èmi ìbá wá sí òsì lóru ìjọsìn kódà tí ìbá dìjọ ṣe kí ara kákò oorun kò mí kí ara máa dọ́gbọ́n ti aṣọ́jà fún la kí n sùn lọ́wọ́ fẹ́mi lọ́rùn dídún alọ́mọ ṣojú ọlọ gbogbo láti lè kọ́bírí oní pósà oní alága àbẹ̀rẹ̀ alága àdúró kò sí nǹkan bá dé kí ló bá dé jẹ̀mọ́ ni wọn ò ní ẹyẹ tí a máa àdúrà láti lè kọ́bírí wọn ò ní ẹyẹ tí a lè jù kò nídìí ẹni tí ọkà kùrà ní ìbẹ̀rẹ̀ ta ní ọkọrin ta ní ọkọ mọ́díù ẹ̀ẹ́rẹ́ ló tẹ́ ẹ bá fẹ́ gba donation lọ́wọ́ àwọn èèyàn wá àti láǹṣe yìí

wọ́n wà jẹ́ kẹta àlùjẹ́ náà nù nígbà bá wáyé àwọn èèyàn wọ́n wà jó lọ wọ́n gbà gbogbo ẹ̀ àwọn èèyàn wà fi kò ń gẹ nǹkan míì yàtọ̀ sí lọ́kọ́ díẹ̀ òru wá pàtàkì inú àwẹ̀ àwọn kan náà ń bẹ lóru ohun èso from one station to another wọ́n mọ̀ question wọ́n mọ̀ ẹ̀bùn náà fẹ́ jẹ lóru ẹ̀bùn ọ̀dọ́ ọlọ́run jẹ́ ẹ̀bùn ilé ayé lọ àmọ́ gbogbo rédíò kò òrùwa ẹjẹ́ kàlù dáadáa nínú Ramadan ṣe wá fún nínú nǹkan míì tó pàtàkì òun ni pé ikaka ma wáyé àwọn nǹkan kan máa ń bẹ tó ẹ̀ kálukú wá sọ́ra fún ẹ̀yin obìnrin pọ̀ náà ẹ̀yin tẹ́ máa ń tajà ọ̀rọ̀ ká inflate price ọjà nú àwẹ̀ kò dà ibùn bá àwẹ̀ náà ti fowó kún àbẹ̀rù ọlọ́run Nàìjíríà fa. téèyàn bá lọ àwọn ìlú Saudi Arabia lásìkò tí mò ń sọ̀rọ̀ Dubai Emirates Qatar Malaysia àtàwọn ìlú míì àwọn máa ń gífù discount bọ́yá rú tíra ìjẹ́ lọ́jọ́ pàwọn ọmọ ìyáwá tán máa ń lówó lọ wọ́n máa ń lọ sáwọn ìlú lásìkò wọ́n lọ rajà tẹ́fẹ́rú tíra ìtẹ́lẹ̀ 1000 ni wọ́n tàkún ní 800 naira kìí ṣe pé quality rẹ̀ òdekú àwọn náà fi reduce profit wọn wọ́n fẹ́ bọ́lọ̀ ṣòwò ẹ̀yin ní nàìjíríà ẹ̀yin ọ̀sọ̀ di one two àbí one five you sell more you earn more profit tó o bá ta nǹkan tó pọ̀ jàmbá kí ni ó ṣẹlẹ̀ èrè rẹ náà ṣe kí ni o yóò pọ̀ ẹwà àwọn tí ń ta ráìsì ní ìsìn lẹ́nu òjẹta ìní ti ta ráìsì lé ní one hundred baht wà lẹ́njọ́ tí ọ̀sá àwẹ̀ oṣù mẹ́fà ó lè mọ́ta hundred baht lẹ́nu ìgbà tá àwẹ̀ bẹ̀rẹ̀ èmi ti ra ráìsì tó lé ní báàgì mẹ́ta ìkọ̀rọ̀ àti lọ́tọ̀lá monday tí ọba dẹ̀ táwẹ̀ inṣàlá tí ọba táwẹ̀ kí wọn ti ń gbàdé rẹ̀ pékin ní kìí sẹ́mi mo lówó rẹ o àwọn mùsùlùmí ló lówó rẹ o ó ti ní tó bá wọn o ó ya fáwọn èèyàn sincerely ta ló gbówó lẹ̀ fẹ́ẹ́ bìrà fáwọn èèyàn ẹwà rí láìsí ọ̀tà ẹwà ọ̀tà kẹrosíìnì ọ̀tà wà láì kálukọ́ máa dáná kálukọ́ máa dáná pèbásíkò lọ́yẹ kẹ́ reduce price ìyá aláta náà fowó láta ó ní nǹkan tí wọ́n jàmọ́ ẹ̀já sọ́ra wọn ọlọ́wọ́ sàánú wa subhanaka allahumma alhamdulillahi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh